أعوذ من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عليها fẹ́ ṣe gan lára tàmá ṣe tàmá gan ṣe tàbí bẹ́ẹ̀ àti Allah subhanahu wa ta'ala fún wa ní sọ́dọ̀ àrán àyà wa Allah subhanahu wa ta'ala ní àwọn ṣàtì tẹ̀lé wọn àwọn èso ní àwọn àjẹmí tẹ̀lé wọn ó ní làyò rúnà ilà àwòyá revelation wọ́n ní wáhàlì wọ́n ní iṣẹ́ tí wọ́n máa ń sí àwọn tí bá jẹ́ àwọn èèyàn wọn nínú àwọn èèyàn àwọn tó bá jẹ́ àwọn ọ̀rẹ́ wọn àwọn tó bá jẹ́ alápẹ̀yà sí wọn lèbìdá nínú òkun láti lè bá máa bí ba ènìyàn ní ẹ̀sìn òun náà ló pàṣẹ pé áyà mímọ́ náà lùrá bẹ́ẹ̀ gbọ́ kẹ́nìkan nínú àwọn tó ti lọ́nà àwọn tẹ̀síìrù kan tún bẹ́ẹ̀ ẹwà ara wọn kan lónìí wọn wá dìde wọn ni áyà ah, yìí òun náà ní sọ pé ẹ máa kúnlẹ̀ áyà yìí òun náà ní sọ pé ẹ máa kọlá náà ní tọrọ áyà yìí òun ní túmọ̀ yìí pé ah, ẹ máa pé àwọn ọmọ tó wà pé ní túnmọ̀ pé ẹ máa ṣe ìdáhù ayà ní túnmọ̀ pé ẹ máa ṣe mòlídì gbogbo àwọn nǹkan táyà yóò tú táwọn sáré ògbọ́ yé lọ síbẹ̀ fún aláwọn ọgbọ́ yé lọ síbẹ̀ lónìí so eléyìí a ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ láwùjọ wa ẹ ìyẹlòmíì àwọn ni ayà kọ̀ọ̀rá nìkan ló tọ́ka wa ìpè òbí wa agbọ̀dọ̀ máa bọ̀wọ̀ fún wa ní kọ́dà agbọ̀dọ̀ máa so mu a ma yawa wani anabi ne wa fila wa fara ne wa fila ma jana hazulli min rahma ipe yí apá rẹ yí apá rẹ lẹ fún àwọn òbí rẹ méjèèjì látara tẹ ipò ní ẹsẹ wa rẹ yí apá rẹ lẹ tí ò ní wá lọlẹ tí ò ní kúlẹ pé ìtumọ̀ rẹ náà ló ní ẹmọ fúnlẹ so a ẹni pé tí àyà yẹn sọ èèyàn níyẹ yàní ọmọ ènìyàn níyẹ ẹyẹ ní ma níyẹ Allah subhanahu wa ta'ala ló wáyà yìí láti fi ṣe bí òwe fún wa ni ìgbé tó máa ń kéèyàn rẹ̀ ya ẹ̀yàn lẹ̀ òun náà ní pé kí ni kéèyàn wọ́n ṣe gbéraga ni ẹ̀sìn bá mi sì kéèyàn rẹ̀ ra ẹ̀lẹ́ wá tó kó tó má ṣe gbéraga má wò má yẹra tó bí ẹgbẹ́ wọ̀lọ́ tó báyìí ní tá à ń pè ní ìbọ̀ kóbì àbí ní àtẹ̀gbà kóbì tí ò bá máa ń pè bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ̀ nù ṣẹ̀ríà kì í ṣe pé ká kúnlẹ̀ wọ́n láyà kùránì tí wọ́n tún fún aláàdá pé wọ́n láti kò láwùn àkófin wọ́n láti dá òun má ṣe sí ọ̀sáwọn òbí rẹ̀ má jáde mọ́ wọn má pọ̀ fún wọn má fi ara ni wọn kó máa ṣàǹfààní gbogbo tó bá lágbára ní àtìtòwó ni àbí ní ti dúkìá rẹ̀ kó wọn fi ṣàǹfààní fáwọn òbí rẹ̀ eléyìí òun náà a tí àwọn tẹ̀sí ṣàlàyé ọ̀fun wa. tòótọ́ wá ní ńlá àbí bẹ́ẹ̀ ni àwọn abẹ́ fún àwọn ìṣọ̀lá wa ní ọ̀sán náà pé wà sí ìjà àdáhàká ní màdìsá bá àtàlẹ̀ lòmìnì ipe ìlà nẹ́bí rẹ̀ yí apá rẹ̀ lẹ̀ fáwọn tí wọ́n tẹ̀lé ọ nínú àwọn òmìnì ṣe táyà yìí náà túmọ̀ nípa kánáwé wọn kúlẹ̀ fáwọn sábẹ́ kánáwé wọn kúlẹ̀ fáwọn òmìnì ṣe tí túmọ̀ ní ìpẹ́ ẹgbẹ́ sọ́ra wọn ibẹ̀ tẹ̀mẹ̀lẹ́ ti mọ̀ pé dọ́gba ló pẹ̀lú ẹ̀ náà pé kí ni àtàwà rẹ̀ wọn náà ló máa tẹ́ pé ànábì sọ̀rọ̀ àwọn àdìsọ́ lápá láàrin àwọn sábẹ́ ẹni tí ò bá mà náà ti tẹ́lẹ̀ òní dá ànábì mọ̀ láàrin wọn yá ẹ̀wù kan ló wá wọ̀ ní àbúwagbádá àbúláwà ní àbúwàlùkúmbà táwọn mi ò múra bẹ́ẹ̀ tẹ́tí àmọ̀ pé á ah, ẹ̀ tí ó wà jẹ́ àtẹ̀lé mo lè fi dá àtẹ̀lé mà wọn náà ló pàṣẹ bá wọn kó kó fi dé ijọ́ mi tí ó mọ wá bẹ̀rẹ̀ síta ní Muhammadu ní àdébí sí wàlá àdébí wàlá àdébí àwọn sàmì ló wà sọ̀rọ̀ bí ẹ̀ ti jẹ́ Muhammadu ànábì yìí dára rẹ̀ yà láàrin wọn sàmì sábà lọ pẹ̀lú àwọn sàhábà pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ànábì òní bọ́ síwájú pé ó yá wọ́n jọ máa lọ papọ̀ náà ni gbogbo eléyìí náà ní túmọ̀ wípé ní káàdì bí sọ̀rọ̀ àwọn àdàsọ́lá kọ rẹ̀ ìyapa rẹ̀ lẹ̀ fún àwọn sàhábà tí àwọn ẹni bá dé àyè àwọn sàhábà wọ́n èyí ní fàdà bí sọ̀rọ̀ àwọn àdàsọ́lá Anas bin Malik wọ́n ní bá dé àyè àwọn ìwádìí táwọn akọ́rajọ bẹ́ẹ̀ ẹni dé bẹ́ẹ̀ ẹni dé àwọn bá dé wọlé àwọn àwọn ìfẹ́ padà ní pípa àwọn ọ̀gá àti sọ̀rọ̀ àwọn àlùsọ̀lá ànábì tako ànábì gbà láì kẹsì rẹ̀. ànábì ti sọ̀rọ̀ àdìtò wàhálà àbí سفيان رضي الله عنه عن أبي مسره أن يمثل له الرجال قياما فليتبرأ بعده من النار عن أبي ẹnití inú rẹ̀ bá ti dùn sí inú rẹ̀ bá yọ sí pé káwọn ọmọ wa kóra dúró bá dìde dúró gbà tó bá débi ká ń láàrin wọn ó wá wọ àyà oníṣègùn wá dìde ilé bẹ́ẹ̀ wà lójú ọ̀nà tí ó gbà kọjá sábà ní ẹ̀ẹ́dẹ́ kó lójú ọ̀nà kọjá ẹ̀ẹ́kẹ́ dìde náà ní ẹ̀ẹ́dẹ́ pàdé náà ní àná mi ní ẹtí rẹ̀ bá ti máa ń dùn sí nǹkan bá ń kọ́lé ìjọba wa ń pa lọ́wọ́ ìjìnlá ဟိုကလည်းကိုယ်တော်လေးတော့ပြည့်စုံပြီးရှိနေတာကလည်းဒီလိုလေးကြီးကတိုင်းတော့ကြာတယ်ခြေလေးကအားသာတာဆရာကပြောလို့ဒီလိုဒီအမပါကတိကဘာလို့လို့ဘုံလုံးမှာပဲတဲ့တာမွေးပဲဒါဒါသွားကိုယ်တွေသွားမှာလို့ဆိုဆိုလာရဝိညာဉ်အမေသွားကြည့်တယ်သူဟောတယ်ကွာတဲ့ဒီလိုနဲ့ဘောလို့သူသူအတူသူသူအတူကိုသွားကြည့်ကိုသွားတော့ဘယ်ဒီကိုအမှတ်ဘူး sọ́rọ̀ àwọn ilé ìsìláì àwọn ọ̀sán a kò sí nílànà lórí sọ̀rọ̀ àwọn ilé ìsìláì wọn náà lẹ́nu jẹ́ kó yé wa pé bí ẹ bá dé bí ẹ bá pẹ́ bí ẹ bá dá àmì àgbo kí ni ó jòkó sí jíjòkó bá parí sí ni má máa kọ́ dá àwọn ilé ìka kọjá lọ kọjá lọ kọjá lọ nígbà tó ti mọ̀ yí pé àsìkò wọn dá ọmọ tó fẹ́ ṣe ìkan ní dé lásìkò kó sí jíjòkó ètò ìwà rẹ̀ sì ìwà gbé ìwà máa sọ ìka àti tẹ́rọ ti pọ̀ dáadáa tẹ́rọ bá ti wá pọ̀ dáadáa ọ̀sẹ̀ máa dé máa wà ní àwọn ìyàlọ́ wọn wá dìbò eléyìí nǹkan tí o yẹ ká kíyèsí ni lẹ́tọ̀ọ́ fún ẹni tí ó bá ní ìwà rẹ̀ tí ó sì ní ìgbéraga so àwọn sùhánà wọn dáadáa ní àwọn ṣàyàfín àwọn ìṣúnú àwọn ìṣètọ́nù wọn a máa ránṣẹ́ gẹ́gẹ́ bá nàbí àwọn sùhánà wọn dáadáa tí wọ́n rán ìbílẹ̀ sáà nàbí o gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn náà máa fi evidence lórí ìnáwó làwọn ṣe kú àwọn sùpàrọ̀ wọ́n dára ní ẹ̀yìn àti di ẹlẹ́wọ̀ ìwà bí kò mọ́. tó bẹ́ẹ̀ yìí nínú wáyé ṣètọ́n nínú àwọn iṣẹ́ ṣètọ́n revelation ṣètọ́n tó máa bá wọ̀ yìí nínú ẹ̀dá lórí wà ẹ̀rí bá wọn lórí wọn níṣẹ́ ìmú onímúwe lọ́wọ́ òtún lọ́wọ́ ni wọ́n kọ́ sí bá nígbà bá ti bá lórí máa sọ̀rọ̀ ní tí òrò tẹ́lẹ̀ gan yóò sì máa fi kọrin yóò sì máa fi kí àwọn èèyàn eléyìí ṣètọ́n ni máa fi wá fún wa òun náà ló pàṣẹ fáwọn fún wa pé òun ní bẹ́ẹ̀ ní ẹ pé kùránì ṣètọ́nù kùránì ti ṣètọ́nù tó náà máa ń sọ̀kalẹ̀ báwọn àwòyí rẹ̀ òun náà ní onídẹ́ẹ̀lì òun náà tó bá ti pé ẹtọ́ bá ti sábà pẹ̀lú ẹ̀ yóò máa ní ilá láti gbọ́ kùránì ti Allah subhanahu wa ta'ala ní ilá láti máa bóyá àgbọ̀ ọ̀rin àbá ọ̀rin ọkàn rẹ̀ ó máa di ìgbẹ̀ta ni kò ní sí ìmọ̀lẹ̀ ìsìláàmù nínú ọkàn rẹ̀ tòun náà ló pàṣẹ fún mi ní ọ̀pọ̀lọpọ̀ yẹn láwùjọ lónìí tínú rẹ̀ bá ń bàjẹ́ ìtàní owó mọ̀ yóò fi ìdúró rẹ̀ sílé orí tó bá ti pẹ́ gbọ́ ní báyìí sáyé inú rẹ̀ wọ̀n lórí lówó ti láti láì fi ìgbésí ayé ẹ̀ tó bá fẹ́ ṣiṣẹ́ náà nítorí pé sẹ́wọ̀n lágbára yóò ní sábà wá orin kan yóò ti ní ẹ tó yàn láàyè owó lórí kan á ẹ̀rọ wá fẹ́ láti ní ìdípa ikú lẹ́nu ìṣe bá ẹ̀ nímọ̀ ṣètò ìní òwúrọ̀ àwọn ọ̀gá ẹ̀ka ẹ̀ka ẹ̀ka jìnà sí tó bá jẹ́ pé ẹ̀rọ máa tán bá ka Kùránì tára bá wá níyàn àbí tó bá ka Kùránì tó bá súnyàn pé ẹ̀pá ìta gbọ́nà ti tó tó eléyìí ó túnbọ̀ pé kí ni ṣe láti ṣe kíni ó ti fi kan gbà kan lọ́wọ́ rẹ̀ ó ti jẹ́ kó máa ti kíni kó máa gbọ́ tó jẹ́ Kùránì tó tó jẹ́ omi kó wá fi Kùránì tó máa ṣe kíni tó máa gbalá dá ń bẹ́ẹ̀ tí ó sì fi ṣe láti jìnà sí ọkùnrin kalẹ̀ àwọn onímọ̀ èdè kó léwa pé ní tó fà á sí àyàtà àkàsókè yìí ni pé ṣègbọ́n ní máa ránṣẹ́ sáwọn ṣètọ́ ní èèyàn ní máa ránṣẹ́ sí wọn láti bá àti sẹ́ni láti máa jiyàn nínú ẹ̀sìn láti bá àjà ẹ̀sìn mọ́ ẹ̀rọ nínú. òun náà ni tọ́wọ́lá tó dà Abdullahi ibn Abbas radiyallahu anhuma Abdullahi ibn Abbas radiyallahu anhuma ó ní já àwùnás ó láwọn èèyàn kan ó ní wọ́n wá tó dà Nabi sallallahu alaihi wasallam hinama nazala قوله تعالى إن باتي الله سبحانه وتعالى نسوة الأنعام آية 121 تصدق تني ولا تأكلوا مما لم يذكر اسم الله عليه bàtí àyà ìsọ̀kalẹ̀ pé ẹ má máa jẹ nínú nǹkan tí mo bá dápọ̀ Allah subhanahu wa ta'ala sí wọ́n tó dú ẹni tí wọ́n dú tí mo sì ní sí láìsí àyà ìsọ̀kalẹ̀ pé ẹ má máa jẹ òun ẹni pé tó bá wò ní sí ó ti kílíà yóò gbà gbọ́ ipe ah, alhamdulillah Allah subhanahu wa ta'ala náà sọ kí wọn bá ti bísímìlá ìjẹun tó bá ti kú tọ àbí wọn tó ti tọwọ ẹgbẹ Ọlọ́run ní wọn bísímìlá àgbọ rẹ jẹ so àwọn kan wá bá anabi sallallahu alaihi wasallam nígbà tí ìdáni ti ránṣẹ́ sí wọn ayé àìsàn kalẹ̀ fún anabi ìdáni sọ fún ọ kalẹ̀ fún wọn wọ́n wá sọ fún ànábì sallallahu alaihi wasallam pé aláàkùnrin máa dákùtù ń tá a fọwọ́ ara wa pa <clears throat> ẹni ká máa jẹ́ ṣe pa wà lápá fúnra wa pẹ̀lú ọwọ́ ara wa wà láàánà àkùnrin máa yẹ kùtù wà. ìdí Allah subhanahu wa ta'ala wa pa fúnra rẹ̀ ẹ̀ wá ká máa jẹ eléyìí tálọ́wá lọ́lá jù ní Allah subhanahu wa ta'ala fi ẹ̀rẹ̀ tá a mú ìjọba fi hàn láti sọ pé ẹ̀rẹ̀ tá a mú tá a ju tá sí láì ẹ̀ka

so eléyìí nínú àwọn ọ̀nà tí ṣètò ọ̀nà máa ń gbà láti fi iṣẹ́ rán láti ránṣẹ́ sí àwọn tó bá jẹ́ àwọn tiẹ̀ láti lè bá ti ní láti lè bá sùn yẹn nígbà tó rí wa tó wá sọ̀rọ̀ iná Allah subhanahu wa ta'ala sọ fáwọn ẹ̀sọ́ lára tó lápé àwọn aṣọ ayé àkàlẹ̀ pé wà ní nà ṣẹ̀yà pé pé àwọn ṣètò àti tẹ̀lé àwọn àjẹmọ́ tẹ̀lé mu làyè òbí òun nílà àwòyá yìí ọ̀rọ̀ tó sọ yí ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ kọ́ ọ̀rọ̀ làkàyẹ̀ kọ́ àwọn ṣe àti àwọn náà máa ń ṣe kí ni wọ́n máa ń sọ wáyé kalẹ̀ fáwọn èèyàn wọn ní ìjà ìlú òkun láti lè bá a máa fi bá yín jiyàn nínú ẹ̀sìn àmọ́ wẹ̀ iná tó àtúmọ̀ òun ní ìnákun làwọn ṣètò tẹ́bá fi lè tẹ̀lé wọn ẹ̀ jẹ́lẹ́bọ̀ bóòlù yóò sì jẹ́lẹ́bọ̀ Allah subhanahu wa ta'ala lọ́ba àkàtúnṣe tí máa fi wá àyíká sẹ́tíẹ̀nsì gbọ́dọ̀ tẹ̀lé ṣìtánì náà wá bí àyíkàlẹ̀ bí Allah subhanahu wa ta'ala wọn náà wá bí àyíká ránṣẹ́ sí ọ wọn náà wá tẹ̀lé sí àwọn pẹ́típa ìtánì pọ̀ wọ́n Allah subhanahu wa ta'ala nìyẹn so òun náà ni àyà tí wá sọ̀kalẹ̀ so eléyìí òun náà ni ó wa ipe kìíní pé àwọn ṣàyàdé ń taari mu nínú àwọn àjẹ̀nú ipe àwọn náà máa ṣe kìíní wọ́n máa fi mẹ́sẹ̀jì wọ́n máa fi ránṣẹ́. nínú agbára kan tó wáyé lọ Abdullahi bin Abbas àwọn àwọn agbá Abdullahi bin Abbas ọ̀sẹ̀ aláwọ̀ àdùnmá nígbà tí ọkùnrin kan náà pè ní Al-Mukhtar bin Ali ọ̀dẹ̀ nínú àwọn tí wọ́n pera wọn láàrin lẹ́yìn so Al-Mukhtar bin Ali ọ̀bẹ́ yìí ó rìn lójú ọ̀nà àwọn ṣíà nígbà tó wá yá ó lè lójú ọ̀nà àwọn ṣíà yìí ó fi ẹ̀ẹ́dẹ́gbẹ́ ọkọ̀ rẹ̀ ká máa tẹpá ká máa dípá ká máa wo sẹ́ ó fi pamọ́ sínú kò ní ká máa mọ̀ pé ti bẹ̀rẹ̀ ọ̀hún àmófihàn pé ṣíà lò nígbà tó wá dé tó wá dé ìlú ẹ̀rọ báyìí wá gbà bẹ́ẹ̀ ọba ní olóhùn gba wá yìí nígbà tí wọ́n sọ̀rọ̀ yìí wọ́n wà ní ìlànà tó bẹ̀rẹ̀ sí yọ lábẹ́ ìṣe pé Musa Zubair òun náà ló padà wá pa ní ọdún sixty seven lẹ́yìn ìjọ ó tún mọ̀ pé àwọn ẹni pé àwọn lánàá ti pẹ́ asọ̀fà nípa al-aswadu al-arsi al-aswadu al-arsi òun náà gba ìlànà ìbáyà ní sallallahu alaihi wasallam pàpàlẹ̀ tó eléyìí náà nìyí tí orúkọ rẹ̀ jẹ́ alùsáàbì àbí ọ̀rẹ́ àtàkọ̀fì òun náà ti ní ó parọ́ olóòrùn náà gbà wáyé so nígbà tí ọ̀rọ̀ yìí àwọn ẹ̀wá bá ànábì wọn bá abdullahi abbas ipe ó gbọ́dọ̀ tí alùsáàbì àbí ọ̀rẹ́ ti sọ ó sọ pé àdáwó yóò ha ilé yìí ó ní wọn rántí sọ òun olóòrùn gbà wáyé kọ abdullahi abbas ń sọdà òun ló sọ ìgbà wáyé ló sọ so ọ̀rọ̀ tó sọ yìí sọdà tó sọ yìí sí báyìí àwọn kan wá wò pé à ọ̀nàbà kò àwọn yóò bẹ̀rẹ̀ sí kí ni ọ̀rọ̀ yóò bẹ̀rẹ̀ sí tako etí àwọn èèyàn ọwọ́ ẹni wàkúlù tó ó ní wọ̀nà fáàbù ó ní ọ̀rọ̀ yìí wọ́n wá tako ó tako etí mi ìyá ẹni sọ̀rọ̀ ìmọ̀ àbúlá ìbùnà báàsì ó ní wàkúlù tó ó ní wọ́n sọ pé yàgùlù ìbùnà báàsì sọ̀dà àbúlá ìbùnà báàsì máa sọ pé òdodo ló sọ̀rọ̀ lẹ́yìn tá a rò pé irọ́ nípa wàkúlù ìbùnà báàsì àbúlá ìbùnà báàsì wá sọ pé òwò wáyé méjì níbẹ̀ kò yé yín ni wáyé méjì níbẹ̀ wáyé wà wáyé tí Allah subhanahu wa ta'ala tí wọ́n fi ránṣẹ́ sí àwọn òṣìṣẹ́ rẹ̀ ó ní wáyé ẹlẹ́ẹ̀kejì òun náà ní òun náà ní bàbá yìí ṣe ìtọ́n òun náà ní wáyé ti ṣe ìtọ́n ó ní bàbá yìí láàyè ìlà Muhammadin sallallahu Allah subhanahu wa ta'ala méjì tí Allah subhanahu wa ta'ala ànábì wa Muhammad ni wọ́n àmọ́ wá yóò revelation tàwọn ṣàdé nínú àwọn àjẹmú yìí ìlà àwòyá ìhìn àwọn àwọn òlì wọn àwọn ọ̀rẹ́ wọn àwọn tí wọ́n ti jọ jẹ lórí ewé kan wọ́n ti jọ múlé ní ewé kan àwọn náà ni wọ́n máa ṣe kíni àwọn náà ni wọ́n máa ránṣẹ́ sí àwọn náà ni wọ́n máa sọ wáyé tí wọ́n kalẹ̀ sí so eléyìí òun náà ni ọ̀nà tí àwọn ṣàyàtìn àwọn àjẹmú tí wọ́n máa gbà láti rí kíni láti fi ẹ̀sẹ̀ nǹkan wọ́n wá mú nǹkan kan wá fọ́mọ nìyẹn wọ́n máa gbé sílà káyàn ẹ̀ẹ́dùn mi máa bẹ̀rẹ̀ pé ẹ̀dẹ́kun ní ìbá wa rí oúnjẹ kankan jíjẹ mọ́ ìwà kankan tí ó fún mi lóúnjẹ ibi tí wọ́n pa mí wọ́n á rí pé oúnjẹ kan tó wà wà ní ìjẹ náà ní oúnjẹ òkú tí mo lè jẹ́ àìsìtáyìn ló wù bẹ̀ fún òní ó kọ̀ ẹ̀dẹ́ bá bìsì so ó yàtọ̀ bàbá lóúnjẹ kankan tó àwọn máa fi ọgbẹ́ tó bàbá lóúnjẹ kankan tí mo sì dánù kún bọ́ sóò náà ní àwọn ọ̀dọ́ ìmọ̀ tó wá sí àtàyà àwọn èèyàn àwọn ọ̀dọ́ tó fúyẹ́ tó fúyẹ́ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà níbi àwọn ọ̀dọ́ tó jẹ́ àdádálẹ̀ ìjà ọ̀dọ́ tó jẹ́ bídíà èmi máa ní ẹni bídíà ní lóòótọ́ àwọn tàbá wá ṣe tàbá wá ṣe é pé àwọn ọ̀tẹ́ẹ̀sì wọ́n kàn máa lo ọ̀pọ̀ tó ń ti eléyìí láti kó àwọn ọmọ wọn eléyìí àwọn tó dára sí àwọn alásàlá tó dára sí àwọn kalẹ̀ òun náà ti ṣe láti gbé a máa wọ́n wọn pé tó bá wà wọ́n ti ní yóò sìn máa kọ́ ni wọ́n máa lù fi eléyìí wọ́n fi kó àwọn mùsùlùmí lọ wọ́n fi tó ọkọ̀ nínú ẹ̀sìn Islam àwọn náà wá rú pé ọ̀nà wúlá lè gbà kí ni tá a lè gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ọ̀tá níbi tá a bá lè tọ́ màtẹ́ yọ máa àwọn náà wá dá àlùkò Sunday Sunday kalẹ̀ kó bá ti lè Sunday Sunday náà náà máa sì wá lọ́dà táwọn ti di pé àwọn lọ sí wa àwọn ọ̀dọ́ náà máa wá sí wa so eléyìí àjẹ̀dún ṣẹ̀dọ́ àlọ́ gbé sílá káyọ̀ pé ẹ sáà máa wí eléyìí láti rí ni láti lè bá fi bọ́ yọ kúrò nínú ike àátàkùn wọn ike tẹ̀sí yóò bẹ̀sẹ̀ so lábàáyé láyé òun náà ní ṣètọ́n àtàwọn ọ̀sọ́rọ̀ àwọn oníṣẹ́ àwọn ojú ni wọ́n ti máa ṣe kí ni wọ́n ti máa pèpè sọ́rọ̀ ẹ̀sìn wọn láti máa kó àwọn èèyàn tí Allah subhanahu wa ta'ala bá yọ̀ọ̀dà so ànábì wa síbẹ̀síbẹ̀ náà ànábì wa àtàwọn sàhábà rẹ̀ wọn wá òfin táwọn sì ní pé káwọn dájọ́ sunday bẹ́ẹ̀ ànábì sallallahu alaihi wasallam ó ní ọjọ́ tó lóore láyé nínú gbogbo ọjọ́ wa méjèèjì tá a máa ń kà ànábì kò fi ojú àwọn ìsọ́ra àwọn christian kò jẹ́ kí wọ́n wòye lọ sí pé ẹja amújọ onímọ̀ àwọn àjọsìn bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala màmá kò da ojú àwọn ìyàwó ní àwọn ẹni kò da bí wọn kọ ọjọ́ yìí àwọn ìyàwó ní wò ọmọjọ Allah subhanahu wa ta'ala wá fún àwọn ọmọbìnrin ó wá fún wa ní yọ̀ọ̀dùnmá ó ní ọjọ́ jimá yóò kó náà

wọ́n làwọn lọ sàlátù tó bá jẹ́ náà ìpọ́sibú ti ara tí àyà wọ́n làwọn lọ tààjù ìwúrọ̀ àwọn báyìí àdádálẹ̀ tí ṣètò àmì tó fi sí wọn lẹ́nu ó wá tí wá fún wọn ní kíní kan tó fi yé wọn lẹ́nu pé jẹ́ máa wí ni ẹ̀dá àwọn yóò ẹ̀gbọ́n aláwọ̀ ní kíní ẹni ẹ̀ nígbà tó máa ń kọ́ àwọn alọ́kọ́ so bẹ́ẹ̀ ni àdúgbò sọ̀rọ̀ àwọn ẹ̀dá sọ́lá a bá kọ́ láti kékeré kò sọ́nà tí ti bí ọmọ lórí Islam ọmọ ti wà lórí kó má kandákandá ọ wà lórí pítọ́à tó bá tún á bá òbí rẹ̀ tó bá pé ó bá wa tá à ń ṣẹ̀ṣì dáadáa torí tí wọn náà ń kírun déédéé torí tí ó gbá àwẹ̀ déédéé tí òrí kí wọn náà gbórin orin àwọn onígbàgbọ́ gbogbo ìsinú ilé rẹ̀ kó máa gbọ́ tí òrí kí wọn náà rí pé ẹ̀sìn àwọn onígbàgbọ́ bí wà tó jẹ́ pé ẹ òun náà gbà pé ọlọ́run kan náà ló wá pé ọ̀nà tá a gbà pé ló yàtọ̀ òun náà ló pa àtọ́mọ̀ rẹ fi prevent ẹ̀ tó a jẹ́ pé ṣètàn ti kí ni ó ti mú lè rẹ̀ sẹ́ lórí rẹ̀ lò ní pé òun ò ní fi ilẹ̀ lọ́nà kan àbí kóun tún mi lọ́nà míì tó wúrọ̀ àwọn fúláì ọ̀nà tí ṣètàn ni máa gbà láti kí ni láti pe nǹkan ní ọ́ fún èèyàn láti pe tó jòdòdò nínú ẹ̀sìn Islam tó pe ní ọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ṣètàn ti máa gba ọ̀nà míì pé ẹ́ẹ̀dì ẹlòmíì ń bẹ tó jẹ́ pé ọ̀dọ́ ni tó sì dùn nínú ìsìláàmù ní sẹ́sì dáadáa àwọn àti lọ lásìkò àwọn àṣẹwò tó yẹ kó ṣe ní ẹ̀dá àti ìjìnlẹ̀ tó yẹ kó jìnà sí ṣètánì wà á lo àwọn ṣàyàtì nínú àwọn èèyàn yóò wà á pẹ̀lú ẹ̀ yóò kàn wá bá ní pé á ah, fíìmù kan bẹ ẹ bá wo fíìmù ó sì kọ́ ẹ lọ́gbọ́n gan á ah, ìfà ẹ bá wò ẹni pé bígbà tí tó bó ti ń ṣẹlẹ̀ láwùjọ wa náà fi ṣe fíìmù ni wọn náà wà ní àìfíìmù ah, fíìmù á àmọ́ fíìmù yẹ wà ní pati lóde wọn náà wà gba fíìmù sí wo ó pàtúrà láti àwọn mẹ́jọ ó parí sí wákàtí méjì àwọn ọmọ ìwọ ẹ̀fà kan ó parí sí àwọn mẹ́wàá á mímí mẹ́dùn tó wọ́n parí ẹ̀ síbi tó yẹ pé ọkàn yóò ní balẹ̀ láti sùn pé á ní bá sùn kó máa fi ní ọjà sí bí bàtà ìpé tó bá kú gan lójú oorun wọ́n bí ọkọ̀ tí ó lòwó fi mú tán bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó lọ sí tó tó wá dé yóò àwọn so yóò tún wáyé ọba tún yẹn <clears throat> látàkó látàkó méjìlá ó parí ẹ̀ sáko méjì ìgbà tí ń parí bá tún lọ́jọ́ ti máa yẹn ó kò yẹ ọba tún à kò yẹ ọba tún àbúgbà tún wá parí ọ̀sìn láti wá gbé ìmọ̀ àyàn ó ọ̀rọ̀ tó wá dé ìdí wo jẹ́ ní bàtí ìdá sí bàtí ìdá sí ìbẹ̀ náà ló sùn sí tó ọ wá sùn sí bẹ́ẹ̀ ọ wá pẹ̀lú àṣọ láti wáyé ìbẹ̀rẹ̀ náà wò ó jẹ́ mi tó wà mí ó wá sùn lọ pàá gbàtí bàbí aago méje gbàgbára ti jí pé aago méje máa ti lù ó di aago méje àwọn ohun ti yọ ó sì bá múra kó sẹ̀fẹ̀ máa kí ẹ̀wọ̀n sóbẹ̀ so eléyìí máa wò pé a ní òwúrọ̀ àṣẹlẹ̀ sóhùn yìí so ó lè wò bẹ́ẹ̀ wọ́n bí àwọn fún ṣe bẹ́ẹ̀ mọ́ nígbà tó yà á ó fún mi wá fún èdè wà fún mi yóò tó bẹ̀rẹ̀ sẹ́yìn àbí kò nǹkan mọ́lẹ̀ kúrò yẹn bẹ́ẹ̀ lómi fi mọ̀kan bẹ́ yóò tún ó wá lọ láti kó sí irú ẹni báwọn lára so òun náà ló kó àtọ́jẹ́ pé kí ni àwọn àfárá àwọn mímọ̀ nínú àwọn sálà máàlì bùn dinar àṣàmàwùlá ó ní ìnà ṣètọ́nì ìrìs ó ní ṣètọ́nì náà àjẹ̀mú tẹ́ríhùn inú èèyàn tẹ́ríhùn ẹni tó bá fi lè jẹ́ èṣù nínú àwọn èèyàn ó ní àṣájú aláìyá ní ṣètọ́nì dín ó ní ó lè kókó fóun ó burú fóun ó sì lágbára fóun ju ṣètọ́nì àti àjẹ̀mú lọ ó ní ṣètọ́nì àjẹ̀mú bá bá ó ní wàdáàlìkà ìdáta àwọ́sù bìláyí záhàbà á ní ṣètọ́ nìjìn ó ní tó bá ní pé tó bá ti àwọ́sù bìláyí nínú ṣètọ́ ìrọ̀lẹ́ ṣètọ́ tó jẹ́ ṣètọ́ ní inú àjẹ̀nú yóò sì rọ yóò kù lọ́dọ̀ ó ní wọ̀ṣètọ́ ní ìs àmọ́ àjẹ̀nú inú àwọn ẹ̀tẹ́ mu yẹ̀dí ìwù ni ó ni ilẹ̀ bàá sí ẹ̀yà àdì fètè ń dè báyìí yóò sì máa fà láì kó ń sùn lójú o ẹwà òbísì ọ̀rẹ́ ní wà bá ìgbà òjá lọ bí àṣù báyìí báyìí báyìí àwọn àwòrán ẹ̀ wọ́n mọ̀ ọkùnrin ọba ẹ̀ ní ìsà ìdá lọ àbí ìjọba ti gbé ńlá sí lọ láfa ẹ̀rọ ìgbà mọ̀ wálé ni ẹ̀ àwòsùpá fún sẹ́kì òkùnkùn ọkùnrin náà ọlọ́run ṣe náà wà àwọn ọ̀bà ẹgbà ti dáko méjì lọ́jọ́ ní àwọn ọ̀bà ẹwà sùn ju wa ẹ̀wọ̀n ní ṣèkọ́ ní ilé èèyàn lójú lójú kéde ìbáyọ̀ sí ní lórí bàálù yàtọ̀ olóòsìnkí ni yóò sì tẹ̀yìn lọ so eléyìí òun náà ní òun náà ní ọ̀nà tí ṣe ìtọ́ni nínú àwọn èèyàn tó fi fún ṣe ìtọ́ni ìtàgẹ̀lú lọ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní ṣe ìtọ́ni nínú àwọn èèyàn tẹ́ rí wọn àìsàn náà jẹ̀nu tẹ́ bá pé orin sí yóò họ ẹ̀dí bá ti yóò họ tẹ́ bá pé yóò kúrò lọ yìí àmọ́ ṣe ìtọ́ni nínú tèèyàn bẹ́ẹ̀ bá pè lọ́wọ́ ọ̀la ìkòmí họ bẹ́ẹ̀ bá wọn fi tọ́lọ́ kí ọ̀dẹ̀ fẹ́ bá lọ dáná ẹ̀dẹ̀ bá fi sìnkú kí ẹ̀dẹ̀ bá agbó ti kí jẹ́ ẹ̀dẹ̀ kí yóò wá dúró lójú adúró ní ọlójú ọ̀dẹ̀ mọ́sáàsì níbo lẹ́ lọ ẹ̀lọ sí ìjọba ẹ̀lẹ́ ìwọ́lù níbo lẹ́ lọ ẹ̀lọ bí àdúrà tí yusuf náà wọlé bá yàtọ̀ sí pàtíkà yà ọ̀rẹ́ kára sáà kára sáà kára sáà kó fẹ́ bẹ̀rẹ̀ kúlé o ẹ̀yìn wọ́n ti fẹ́ di àdúrà ìbọ̀sán o ọ̀dọ̀ àkọsílẹ̀ ìlú eléyìí ti báyìí pa ẹgbẹ́ ṣe kan ní ti àgbẹ̀nú ni nígbà tó bẹ́ẹ̀ sí ní ìṣèkọ́ ọmọ bẹ́ẹ̀ kírun lórí sáà àmẹ́yìn tá à ń jẹ yóò tún lójú ọ̀nà mọ́tà sí ni bọ́lá wọlé wọlé lábẹ́ ọgbọ́n ìkó lẹ́gbẹ̀rẹ́ ẹ̀ka tó máa tẹ́kọ̀ọ́ lẹ́gbẹ̀rẹ́ ibi ah, á kòmìsìnà kòmìsìnà àwọn sáà lọ so eléyìí nínú àwọn náà ni nínú àwọn ọ̀nà tí ṣètọ́ọ̀nù nínú àwọn àjẹ̀nú tí máa ń lò láti kékeré láti lo ṣètáni àwọn èèyàn yóò ránṣẹ́ sí ẹ̀dùnú àti sí pé á ah, máa ṣe lọ́wọ́ ẹ̀ máa ṣe lọ́wọ́ ẹ̀ olóòsì kékeré olóòsì máa tẹ̀lé. nínú ọ̀nà míì tí ṣètọ́ọ̀nù máa ń òun náà ni tààlímù sáhàwọ́tí wàlùkùhàn òun náà ni kó máa kọ́ àwọn onídá àwọn olóògùn tí ìlànà máa kọ́ olóògùn wàlùkùhàn àtàwọn tí wọ́n máa ń jẹ ìdánwò àwọn adífá àwọn àdínákòókò rẹ̀ àwọn tí wọ́n máa fi omi tó fi yẹ ìyẹ́wò tó bá ti sàrámà ní báyìí yóò ní máa wọlẹ̀ <clears throat> máa wọlẹ̀ àìná ọmọ àjàdí máa wọlẹ̀ ẹjọba yóò sì wọ́n yóò sì kópa ẹ̀yà sì bàjẹ́ bẹ̀rẹ̀ lọ́tọ́ màmá rẹ̀ kọ́ sí <clears throat> dáadáa màmá rẹ̀ wà láìsí láìsí tó jẹ ẹran méjì ló fi sígbà tó tó kú olé ẹran méjì ló fi sí tó tọ́ ẹjọba rẹ̀ nígbà tó pọ̀ ní ti ó parí ẹnìkan ó parí ẹnìkan ẹ tó wá pàdé òun ó wá sọ fún báyìí báyìí báyìí sì lọ sọ pé ẹ̀fọ́ ẹni wọn rò pé ẹ ẹ̀jọba tí ẹni ọlọ́run ni yóò lẹ́lẹ́ ọlọ́run ayé bàbá mo rí náà ọlọ́run lo bàbá ṣùgbọ́n nílò ọlọ́run ló ti tọ́ ìgbà so àwọn nígbà àbí wọ́n máa lo wúrà wọ́n bá ikọ̀ wọn pé ló mà wọ́n ló mà ẹnìkan ròyìn àgbákò yára nípa ó ní bọ́ bá pè lé fóònù báyìí yóò sì máa sọ pé á bàbájá kò ní àmọ̀ ah, láìpẹ́ ìlà tàyé àrẹ tó dé yìí ọ̀wọ́ yóò sì máa sọ tó wà ní ẹ̀gbẹ̀ ní àgbègbè èèyàn fún yà tó bá wá sọ lẹ́yìn fún ọ ẹni tó ń ti wá àbá tó gbóná tẹ́lẹ̀ tí ó sẹ́kìnì tí ó jòkó ní ogbóná ní wá bà tó gbóná tí ó jòkó ní owó ọmọ tí wá wókè ẹ́ àbá yìí gbóná gbogbo tó bá ní wọn lè mú wá ní mọ̀mú lọ fún un bóò ló ṣe gbà ó yẹ kó wọn ní owó olúgbé ọ̀nà ológbà mà só súnmọ́ náà débẹ̀ náà ní tóbi mà anábì sallallahu alaihi wasallam tẹ́yìn bá ń wá anábì sallallahu alaihi wasallam tó bá ṣe ìsìláàmù àwọn sàádọ́sẹ̀ ẹ̀rọ lè jí sábà lórí ìlú lè ní pé lágbájá ń béèrè rẹ̀ ànábì lè sọ pé aláyá ni ẹni ọmọ wọlé bọ̀ ti máa ànábì òwúrọ̀ bẹ́ẹ̀ láyé Zainab ìyàwó Abdullahi bin Mas'ud radiyallahu anhuma ó wá bá nàbí sallallahu alaihi wasallam jọ kan ó fẹ́ béèrè béèrè pé Abdullahi bin Mas'ud ní sẹ́yìn lè máa ṣe sàárà ṣé sóbìnrin lè ṣe sàárà olóbìnrin lè ṣe sàárà fún ọkọ rẹ̀ ìyàwó rẹ̀ lówó ìyàwó Abdullahi bin Mas'ud olówó àtàlẹ́bí wa ní káwọn obìnrin máa ṣe sàárà abúlé kò sí wáyé ẹ̀ ó lè sàárà fẹ́mi náà <coughs> pé èmi náà sáríkà sáríkà lèmi náà sáà mo jọkọ̀ rẹ̀ ó lè sàárà fún mi wá ní àrárá ah, o tí wàá tó bá abúlé ìbùnú mọ̀ sí fẹ́ tàn kó bá dúró kíni kó bá ìsàrà kó kó bá gbéra sọ bá lọ́dà nàbì sallallahu alaihi wasallam ó wá lọ́dà nàbì ó ṣe ìsìn láàrin sàábì tó wà lójú nítorí hmm, àwọn tí ń jẹ́ sẹ́nà wọ́pọ̀ díẹ̀ nínú àwọn sàhàbíyà anábìlẹ̀ wò ni wọ́n ipá anábì bá ní irú àwọn kan báwọn àbó báyìí mú ni ẹgbẹ́ ẹ̀ká anábì ní àdénà ìyàwó abúlé ọmọ sórí ayé wọlé tó bá wà ní sọ pé èsì rẹ̀ ní àbí tó yẹ sọ fún un so anábì ní kó wọlé ní anábì sì lè lọ rẹ̀ pé ìlú bá wá ó sì wá sọ fún anábì tó ibi ní lẹ́fì mọ̀ pé ṣètọ́ ní làwọn èèyàn ń lò àlìjànú òun làwọn èèyàn ń sọ́mà ti síbẹ̀ báyìí dé ìtí Allah subhanahu wa ta'ala bá yọ̀ǹda sí yóò sì rí bẹ́ẹ̀ látara bẹ́ẹ̀ ní sí yóò sọ àwọn ẹ̀dí kèfèrí Allah subhanahu wa ta'ala sọ fún wa nínú suratul Baqara ayà wa otu oh ó ní wattaba'u ma tatlu shayatinu ala mulki Sulaiman ó láwọn wọ̀nyí nínú àwọn Yahudi àwọn kan bẹ tó jẹ́ so àwọn àjẹ̀nú tá a sọ yìí nígbà ànábì Suleiman Allah subhanahu wa ta'ala fún ànábì Suleiman ní ó fún ní àlùmọ́bù wọ̀dá wal-mulk kò fọ́nà àwọn ànábì tí máa fún bẹ́ẹ̀ so tí ó jẹ́ pé kíni tí ó jẹ́ nàbí ìyá malikan ó jẹ́ ànábì òtújọba Allah subhanahu wa ta'ala fún ní ìjà ànábì ó tún fún ní ìjọba ó tún ní kápá lórí gbogbo àwọn ìdátà Allah subhanahu tí àjọ̀nà bá ń sọ̀rọ̀ anábì suleiman òní darí wọn ó tẹ̀ wọ́n rọ̀ fún un anábì suleiman darí àwọn ẹyẹ yóò mọ̀ ra àwọn ẹyẹ ń sẹ́pẹ́ lọ lè ṣe báyìí ní darí gbogbo àwọn ìdásí Allah subhanahu wa ta'ala ó gbọ́rọ̀ tí wọ́n sọ òun àlọ́ bá tí anábì suleiman kọjá lọ́jọ́ kan ó wá ti bẹ́ẹ̀ débi abúlé àwọn àwúrèbe àwọn àwúrèbe àwúrèbe kan wá sọ pé ẹ̀yà àwúrèbe ẹ wọlé yín la yahtimannakum Sulaiman wa junuduhu wa hum la yash'urun ẹ má jẹ́ kí Sulaiman ó tẹ̀ ìmọ́lẹ̀ àtàwọn gbogbo rẹ̀ tí wọ́n sì ní má Sulaiman sì gbọ́ fatabassama dahika lọ́kọ̀ ààrẹ ní sẹ́bà yìí ó sì gbọ́n tán wí ibẹ̀ ni Sulaiman ti wá tọrọ pé rabbi awzi'ni an ashkura ni'mataka allati an'amta alayya ó ní ìyá Allah subhanahu wa ta'ala mọ́sá àmìlọ́ fún mi kó o fún mi ní lẹ́kàápá láti máa ṣe iṣẹ́ dáadáa tí ó yọ ọ̀nù wà sí ilé fi ìlú rí ìyá tì kó wá ṣàtúnṣe mi látara àwọn ọmọdọ́mọ mi kó jẹ́ káwọn ọmọdọ́mọ mi kan já ọmọ rẹ̀ wà kí ní ìrọ̀ àwọn ti ká fi ìbàdíkà sọ̀rọ̀ yìí ẹ wáyà yìí ti báyìí nínú àwọn tí wọ́n ń ṣe àwọn ṣàyàfihàn is sanbẹ̀ láwùjọ wa lónìí tó bá fẹ́ káyà yìí ti báyìí yóò sì máa káyà yìí ní kàkùkà ìdájọ́ tó ṣètọ́ nínú wọn nù ajálẹ́sì yóò tún wá tún kàkùn yóò tún wá sọ pé rọ́bì rọ́bì àwùjí ní àní àṣkúrà ní màtàkà lẹ́tí àdámta aláyà ẹwọ nìsí ayà sọ pé rọ́bì àwòrán an àṣkúrà ní màtàkà lẹ́tí àdámta aláyà yóò a ní rọ́bì àwòrán àní àṣkúrà ní màtàkà lẹ́tí àdámta aláyà wà á ní àmàlà sọ́ọ̀lì har dàdọ̀ ayà sọ pé wà á ní àmàlà sọ́ọ̀lì har dàdọ̀ so àjẹnú àṣetáni wá gbé sí lẹ́nu látara pé kíni ní bá ṣetáni jẹun bẹ́sùn yẹ ṣetáni wá gbé sí lẹ́nu yóò òun máa wá kà á títí máa wá kà á kò sí wàásù kan tí ó sì láyé ìbáyé sí tí ó sì kánú aya wọn ló sì mú ìdí òwe ká fúnpá tó lè hájà lánàá bíi káwọn ká aya wọn máa fi ṣe ìwọlé jẹ wọn bẹ bẹ̀rẹ̀ ẹ yóò wá ní ọbẹ òsì ní anishkura an ashkura yóò wá sọ ní anishkura ẹ nísìnyí ó ṣe jù kọ́ ánìmù an ashkura ní mọ̀tàkà lẹ́tí àná àmta àlàyé وعلى والدي إبي وأن أعمل صالحا ترضى يواني وأني أعمل صالحا ترضى ẹ̀wọ̀n sì wà á ní àti wà á ní kò lè ṣe jọra kó sì dá súnmọ́ kúrò ajá náà sì lè wá tún dáadáa láì máa yé gbà kò sì lè kọ́ sí so ìbẹ̀rẹ̀ lẹ́sìn mà pé tíṣe tó ní bá ti kíni tó bá ti kó bá ti jòkó lé yẹn so ah, Allah subhanahu wa ta'ala ní àwọn tá a sọ àwọn ṣàyàfíìn àwọn ṣètọ́nì tí wọ́n máa ṣe kíni tí wọ́n máa tẹ̀lé nígbà ayé ànábì Suleiman ni o nígbà ọlá ànábì Suleiman bàtà ànábì Suleiman kú alayhi salam àwọn àjẹ́nú wà lò lè gbé àkọọ́lẹ̀ kan jáde láwọn kan bí oògùn bí àwọn àwọn bí ẹ̀ṣẹ́ padà gbogbo ẹ̀ àwọn aṣọ àwọn ìyàpẹ́ ìdí ìdánàbí Suleiman nílò fún ní ìdí lónìí tó fi ní kapa lórí yí wọ́n wá ń kọ́ àwọn ìyàláwò ògùn yìí láti ṣe kékeré láti lè bàbí sí àwọn ìyàlọ́nà bẹ́ẹ̀ ni Allah subhanahu wa ta'ala mu'jiza ló ṣe fún anabi suleiman tí anabi suleiman fi ṣe kí ni tó fi ní kápá lórí kí ni kì í ṣe fún anabi suleiman lórí ogun kankan kì í ṣe tó bá yá sẹ́ kankan ló lò Allah subhanahu wa ta'ala ló fi fún ní mu'jiza so eléyìí àwọn wá ń ṣe kí ni wọ́n wá sọ wọ́n wá ń ta àwọn èèyàn pé a níyì òun náà kẹ́ bá ṣe Allah subhanahu wa wá ní wa ma kafara suleiman ike anabi suleiman alayhi salam owó ṣe kèfèrí o anabi suleiman èyí ṣe kèfèrí nítorí pé kéèyàn ó sóògùn ní ti báyìí kúkúrú ni so anabi ọlọ́run kìí ṣe kíni kìí ṣe kèfèrí walakinna shayatina kafaru abáwọn ṣètọ́rì tẹ̀ríhùn àwọn àlìyànú tẹ̀ríhùn àwọn ni wọ́n ya kèfèrí yu'allimuna an-nasa as-sihra àwọn náà ń pàwọn èèyàn lóògùn àwọn ni wọ́n pàwọn ala al-malakayni babila haruta wa marut ní tí wọ́n ni nǹkan alákọ̀ọ́kọ́ la sọ wọ́n tún wá ń tẹ̀lé tí Allah subhanahu wa ta'ala sọ̀kalẹ̀ fáwọn màláìkà méjì kan ní ààyè kan bí bábílá báàrúta ọ̀bàrúta àyẹ̀wò à ń pè ní bábí ó wà nílùú Iraq ní ààyè yìí Allah subhanahu wa ta'ala sọ àwọn màláíkà méjì kan kalẹ̀ tá à ń pè ní Harut àti Marut lásìkò àwọn tá a sọ yìí ní tó gbajúmọ̀ ń bà òun náà ni oògùn idán àwọn èèyàn wá fọ́ ìfún idán yìí débi pé oògùn bí àkókùn káàkiri bó ṣe pọ̀ láwùjọ wa lónìí tẹ́lómi lákàntì mẹ́ta àwọn akọ̀bà ńlá láwọn oníṣẹ́ bá délẹ̀ lómi ó ní bọ́lú 1 bọ́lú 2 bọ́lú 3 tẹ́bá ó fi kí ló pọ̀ síbẹ̀ oògùn ló pọ̀ síbẹ̀ ogun abẹ́nugọ̀pọ̀ òun ló kọ síbẹ̀ ẹ̀ẹ́dẹ̀ bá sì máa ń ṣe àwà wá ewé kìíní kan àwà ju ọmọ eré kìíní kan àwà fi fọ́kọ̀ wọn àwà wá kìíní kan yóò sì kójọ sínú eré òkúté eré ẹja ẹtì bá rí sí eré alákàn ìbí ọ̀nà mọ̀ pé kò dáa ṣe kí ló tó pé ní máa máa tó àwọn kò dáa ní bó ṣe pé lérí ekun tó kọ́ síbẹ̀ ó ti mọ̀ pé ìgbà tẹ́bọ́ tọ́wọ́ yín bá tẹ̀wé òun tẹ̀bá wa ní ẹ̀jẹ̀ lérí ẹ̀ ní tí wà ní ẹwà wá bẹ́ẹ̀ tí wà ní manumá kí ní jẹ́ manumá ẹ̀dìbà ní sí kò lè kọ́ síbẹ̀ bó ṣe kọ́ ilé èkúté ó ti mọ̀ pé ẹ̀lẹ́ mú sí ilé èkúté ìjọba olè mú àbí ẹwà eré ẹrun níyọ̀ ẹjì bá bìsì èèyàn nípìnlẹ̀ ẹrun níyọ̀ ẹjì bá bìsì tòótọ́ bá wílé òní ti báyìí ẹ̀ lé mú láíláí nítorí pé kí ni kò sọ kò láǹkan mẹ́lẹ̀ so wọ́n ní eléyìí òun náà ní àwọn àjẹnú àgbà tí kí ni ìwà gbajúmọ̀ Allah subhanahu wa ta'ala sọ àwọn màláíkà méjì kalẹ̀ pé kan wá láwọ èèyàn kan wá máa ṣàlàyé ìtí ń bẹ́ẹ̀ bí kí ni ìbáwọn yìí tẹ̀wọ̀n ní ti bí wà kí ni àfẹ́ sọ̀tọ́ fún yàn pé dáa ẹ má ṣe é bá ṣe ń ṣe bá ṣe ń ṣe bá ṣe ń ṣe é nìyí àmọ́ kò dáa ẹni bá mi so àmọ́ bí àwọn màláíkà ìṣe wá sọ fáwọn èèyàn tó wípé bá ṣe ṣe bá ń ṣe é nìyí àwọn kan bẹ́ẹ̀ tó yẹ pé wọn ò rí nídìí pé kí ni ẹ pé àwọn màláíkà yìí wá láti pé kan bá nígbàgbọ́ pẹ̀lú Allah subhanahu wa ta'ala wípé ìtì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni aburú ni ẹ bá dé bẹ́ẹ̀ àwọn kan aburú tó ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gangan òun náà làwọn mú tọ́lá ń fẹ́ sí so Allah subhanahu wa ta'ala wá ní

ìtumọ̀ ẹ̀ ni pé ẹ mọ́ practice ẹ o ìta ń sọ fún yìí ẹ mọ́ practice ẹ o ẹ mọ́ di o ẹ mọ́ practice ẹ o ẹ mọ́ bá di kèfèrè látara ọdún tọ́ba yìí o ọ̀yá ta àjà mọ́nà mínú mà àwọn wọ̀nyí àwọn ìlú wọn wá fọ́lọ́dọ̀ àwọn màláìkà yìí ìjọ wọn fọ́lọ́dọ̀ àwọn màláìkà máa yìí wá lè kó nàbí yìí bẹ́ẹ̀ nà máa yí wọ̀gá òsì wọ́n láàrin ọkọ àti ìyàwó ẹ̀wọ̀n ní ìṣẹ̀wọ̀n láàrin sí lọ́dọ̀ wa ní láyé wọ́n na wọ́n yà ọ̀sà bìrákùsì ẹ̀dínwá rẹ̀ ah, sí ah, ọba ìyàwó àbí mo sa mo sa àjàtúkà ẹ̀dínwá rẹ̀ wọ́n yà àjàtúkà bàbá rẹ̀ pé àwọn sa àjàtúkà sí wọn. sòṣè kọ́ ni wọ́n máa lò tẹ̀wé láàrin lọ́kọ̀ láyà tí wọ́n fẹ́ ara wọn tí ò sí kẹta tí wọ́n gbé ọ̀rọ̀ nítorí wọ́n wá wù ọ ó wù ọ kó o fẹ́ àmọ́ ìwọ òwú àwọn bá ń ṣe aburú sí wọn débi pé ṣùgbọ́n àwọn wọnú ọkàn obìnrin yìí ó bá bẹ̀rẹ̀ ní pariwo òfẹ́ ọkùnrin mọ́ kíjà ògùn wọn kí mo ṣe fún ọ wọn bá ń parí ẹtì olóhùn lọ náà nì èdè bá ti sí wà lọ ilé ilé yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn akúntàn máa ń ṣe yìí ti báyìí lẹ́mùlẹ́ bá ṣe gbóògùn tó àti ilẹ̀ máa padà tú débi pé ẹlòmíì wà tó jẹ́ pé ẹlòmíì ó wà ní ọkùnrin ọkùnrin tí ò fẹ́ tó jẹ́ pé ó bá yí nǹkan ló lè ṣe tọ́ sí àmọ́ bàtà ti fi nǹkan bo lójú yóò wá kó nílé ẹ tó fẹ́ràn yóò wá lọ ibẹ̀ ní pé òun ó sàfẹ́ yóò bí ma àkọ́kọ́ yóò bí mẹ́kẹ́jì yóò sàbẹ̀ àwọn bẹ́ẹ̀ tó bá yá omi ló padà wá láì ní ìṣẹ̀lẹ̀ láwùjọ wa kúrà tá náà bọ̀ ṣèlú náà wọ́n jáde níbẹ̀ lómi obìnrin olówó tó bá jáde bá sọ̀rọ̀ tó ní tó ní ìyá rẹ̀ ó ní ìlágbáraga nígbà tó ń lo ìjòkó jẹ́ kí ni wọ́n kà sí omi lówó kò tún máa bá wàhálà káàkiri òun àìkú tó eléyìí tó bá dọ́dọ̀ eléyìí àwọn àti òkúlò fún yóò bá fẹ́ bàbá olóògùn àbátẹ́ ìfẹ́ ìṣẹ́ wọn kọ́ lé láti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó sì máa fẹ́ àwọn pẹ̀lú bàbá yìí tí bàbá yìí máa fẹ́ débi pé yóò wá máa bẹ ó sì máa ó sì wá sáré àwọn ọmọ ẹ̀jẹ̀ sí ọkọ̀ láyà lé àti yóò bàbá ti yóò bàbá nígbà tí nígbà tí so eléyìí òun náà ní tí àwọn sùpá àwọn tààrà sọ wá pé wọ́n máa fáwọn àwọn àgbẹ̀mí máa yí fáwọn ìkó nàbí yí lẹ́yìn àgbáyé ìwọ̀ta òjò ìdí wọn máa fi sọ̀kùn yà láàrin ọkọ àtìyàwó ọ̀pọ̀lọpọ̀ ọlọ́kùnrin àdéhùn mọ́tòlá wọn túká táàmù ẹ̀dí ẹ wàá parí ìjà ti fún wa bí wàá ló pàjá yín náà fún wọn wá sọ sí ìṣẹjọ ìjọ òṣèré wò lẹjọ òun náà ni wọn ti ní òun náà ni wọn máa wò lẹjọ bí kò ní lè tètè dáná pọ ẹyin ó dáa fún bí yóò tètè àwọn dáná pọ níṣì àlàlà àṣemọ́nà ẹ wò wá ẹ ẹ ní máa ń pẹ́ wọlé ní ó dà kó tẹ̀ wá ní jáde ọ̀gbọ̀n kan má ní sí ṣebí solúsẹ̀ náà nù yóò ní owó tẹ̀ ṣemọ́nà ẹ ní máa ń sọ̀rọ̀ pé bọ́ọ̀lù sí lẹ́nu ní máa ń gbọ́ lẹ́nu nítọ̀ ó náà ti mọ̀ ní tèmi ò lẹ́yìn sọ̀rọ̀ pé kí ni nǹkan mí ní ṣe nǹkan mí ní ṣẹlẹ̀ yàtì ṣètọ́nì ní lo gbogbo orú àwọn ọ̀rá yìí òun làwọn ẹgbẹ́ tèmi tó lówó ìjà láyé yìí tó bá ti ní kí kàtà ń bá tó bá ti ní nínú ìjà wọn náà kí ló bá jà láàrin méjèèjì ó jẹ mí lówó kò sáré èló ló jọ tẹta ọ̀rẹ́ àkúrò rẹ̀ fún tẹta ọ̀rẹ́ kẹ́kẹ́ ìdí báyìí lẹ́rọ lẹ́ padà ètò ìbàbí tí ò bá sì kàmí rẹ̀ so àmọ́ wá ti máa ń di pé nígbà tó bá fún ọlọ́run náà náà ẹ̀ á dà máa jà á lọ náà ẹ̀ á kì í sọ̀rọ̀ nǹkan àmì ní padà òun náà ní táwọn tí àwọn sùn àwọn tààrà sọpá nínú àyà yìí àyà wọn wọn tù nínú sọ́ọ̀tù bákọ́rà ipe wọn máa ń kọ́ tí wọn máa fi sòfin yà láàrin lọ́kọ̀ láyà àwọn sùn àwọn tààrà sọ̀rọ̀ tó máa bẹ̀rẹ̀ wọn máa mú mi lọ rí nàbí mi àhàdé wọn máa mú mi lọ rí nàbí mi àhàdé ìlà bí ìdìlà àmọ́ o gbogbo àwọn ọmọ ni wọ́n fi ẹni tẹ́lẹ̀ tó wá sáájú kò sí ilé sùn láyé tó wá dájú báyìí tí wá dàbí ọ̀sán lóbi tiẹ̀ yóò wá lọ́ọ́ kalẹ̀ yóò máa wá wọ́ yóò wá lóògùn yóò lóògùn yóò báyìí tẹ́ bá lóògùn tí ò bá ti sẹ́ òkun tí ò bá ti sẹ́ kí ló padà dì yóò padà pa jẹ ẹ̀kọ́ nínú ìsìlá ẹ̀ yóò máa wá wù kò ní lè jẹun ẹ̀ àyàfi pẹ̀lú ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala so ibi eléyìí ibẹ̀ láti yapa ibẹ̀ ni alùsùnà wal jama'a ibẹ̀ ni ó ti yapa pẹ̀lú àwọn ẹlòmíì nínú àwọn tí wọ́n ti kíni tí wọ́n ti gbogbo àwọn ọ̀rọ̀ káàkiri àwọn gbà pé kò sí ìtàkùnkan tí wọ́n lè ṣe fún yàn àyàfi pẹ̀lú ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala àwọn ti gbà yí pé Allah subhanahu wa ta'ala wọ́n náà bá bá ti wọ́n máa ṣe àdúrà tó bá wọ Allah subhanahu wa ta'ala ń dà ní ó sì lè yọ̀ọ̀dá fún wa tí wọ́n sàfihàn sí pé á òkè lórí súnà wọ́n wá sàtì ohun ó lè mú yàn àwọn sùhánù tààlà lè fẹ́ lò láti ìsàdé òkú yàn láti wo yí máa níyàwó pé tó bá wá sàtì tó bá wá mú ọ bẹ́ẹ̀ wọ́n ló máa wá tàn káàkiri ó máa yá lágbájá ó sì sàtì ní o lágbájá ní ṣe bí o ó tún máa wá wá ó sì ní kó sọ̀rọ̀ pa rẹ̀ ó sì rẹ̀ àwọn sùhánù tààlà àbí ó sì pa àbúrò àwọn ṣe ó sàtà nàbí sallallahu alaihi wasallam ohun ìlú ilé àti sallallahu alaihi wasallam ó sì fi nǹkan lọ́dẹ̀ wáyé bí bá àwọn tí máa náà ó wá kúrò láti wá pa ọgbẹ́ papọ̀ máa wá jì ó wá lọ lè kú sí nàgbà àbáláyé kan àdá tó mi ètò ìpọn níbẹ̀ àdájọ́ ìjẹ́ ìdí láti ṣe wà bẹ́ẹ̀ wá gbé àdébì dáàbò ẹ̀dí bá bíi sìn ní ìwà tẹ̀sán ẹni gbogbo ẹni kí alẹ́ mi wó so Allah subhanahu wa ta'ala náà láyé kàbí ìṣá ní sallallahu alaihi wasallam àmì mi ó di ju àwọn yóò sùn lọ àwọn láyé kàbí ìjùmọ̀ sọ̀ láàyè àwọn fi àkílà ṣe ẹni tó sùn kàlẹ́ yìí ìkejì wa tún lé sí pé àwọn sàṣì ta ló sàṣì nígbà bíbí kí wá ló fi sàṣì àìwé ilẹ̀ náà mú pípa ìwé ilẹ̀ náà mú ìtàn wọn á lọ lè sí àpáta báyìí báwọn mọ̀lẹ́kà ń ṣe àlejò àlejò ti bọ́ta sọ. so àwọn náà ní kúrò àwọn ọ̀gbìn fọlá àti kúrò àwọn ọ̀gbìn náà ti sọ̀kalẹ̀ bá àlejò sọ̀rọ̀ àwọn àlejò sọ̀rọ̀ wọn náà fẹ́ sọ fún wa pé ìsọ́lá ńlá ni ẹ wò ní ìfọ́sí máa táà ní owó rà táà á ṣe ìsọ́lá ńlá ni táà ní owó rà tí ó sì ní pé bàbá mi lọ rẹ̀ rẹ̀ wá tí ò ní kó jẹ nìkan kọ́pá àdúgbò nìkan kọ́lé so eléyìí ti ráyè àti ilé ẹ̀ máa ń kà á síwájú kó tó sún kúrò àwọn ọ̀gbìn fọlá kúrò àwọn ọ̀gbìn náà kó pa kúrò àwọn ọ̀gbìn náà kọ̀kọ́ kúrò àwọn ọ̀gbìn fọlá kúrò àwọn ọ̀gbìn náà kó wá táwọn kó ká alákọ̀ọ́kọ́ kó fi ra orí rẹ̀ ojú rẹ̀ àti gbogbo tó bá ká lára rẹ̀ anábì kó síbẹ̀ lẹ́ẹ̀mẹ́ta anábì yìí sọ ni gbogbo àwọn àjẹmọ́ àwọn aburú yẹ yàrá yóò dáàbò bò yẹ mọ́júmọ́ tí òjò kẹ́yìn òbí tí sùúrà yìí ó ní àǹfààní níbi ìsọdé àníṣọláwà yóò sálà ń fi kún àwọn àgbà àgbà àti bàbá tí òun ẹ̀mí lòdì sí tẹ̀bà sálámà èmi yéé tuba àdàlà ṣe pé sábà wá pàkíyèsí àkíyèsí wa wọ́n sáré bí nǹkan ó tún ara ṣe ó tún ara ẹ̀ mọ́lẹ̀ pé ìdá ìmọ̀ wí ni wọ́n kàn mọ́ lójú ayé lọ́ra wọ̀ nínú yìí. tó àlọ́ ìtún akọ wa pé a ti máa ṣe ayáta kò sí azikúrò ọlọ́ azikúrò ọlọ́ ìbálẹ̀ kúrò ọlọ́ ìbìnà lẹ́yìn òun kọ̀ ọ̀kan tá a bá kí fún àwọn àdáàbò láti ṣe tó bá jẹ́ pé àsùnmọ́ àlákí àbí ká kí ìṣáì àtàkùnmájú á ṣe àwọn súra ìkúrò ọlọ́ ìbálẹ̀ kúrò ọlọ́ ìbìnà á ṣe lè rí àyè láti. òkúrò àwọn kan báyìí àti tá a ti lọ ní pé àtàṣí tánà ní òsè ní tánà ní òsè mọ́lọ́ tó mi lára sí kìnnà so eléyìí Allah subhanahu wa ta'ala máa bẹ́ẹ̀ ṣe ní ìmọ̀ tẹ́tí tẹ́tí ìmọ̀ ìwà wò ní ilé àlùkò pa pé àkọlé kó nira báyà ìlà ìdìlà àyàfi pẹ̀lú yọ̀ọ̀dá Allah subhanahu wa ta'ala Allah subhanahu wa ta'ala tó máa tíwájú pé wa yata'allamuna ma yadurruhum wa la yanfa'uhum ìgbé iṣẹ́ ìdí wọ́n kọ́ àwọn olóògùn àtàwọn tí kọ́ wọn ìdí wọ́n lọ lè kọ́ yìí ìdí wọ́n kọ́ yìí máa yẹ ìjó kò ní abá wọn láyé àti láti àmọ̀ wọn lórí kọ́ wà láyé apá òun tí ó sábà ní kankan wọn bẹ́ẹ̀ ẹ wà wọn lókùn nílá ìtẹ̀ bóòlù ọ̀pọ̀lọpọ̀ ẹni tí wọ́n ní wọn tẹ́bá délé lókùn nílá ìtẹ̀ bí ayé náà ní wọn gbé yóò ti sọ fẹ́ ní kówó sóògùn dẹ́bi gbogbo awọ ayé ìfún kí ni yóò ṣe fúnra rẹ̀ wọ́n mọ̀ pàgbà kò ní lẹ́lẹ̀ ó ní yóò ṣe fúnra rẹ̀ ìmí ò sọ fún inú wọn pé lọlé wá five hundred thousand wá ní wọn sọ̀gbọ́n tó wá sọ pé ẹ ṣe tó bá tó ìbá jẹ́ pé ipò ipò yìí bá wọlé ibi yọ láwọn ẹ̀ta ọ̀rẹ́ wà lórí ní àrárá kò fẹ́ gba owó sùn ẹ̀dí bá sùn ó fẹ́ kó lọ lè wá owó wá bá àkókò kó lọ lè gba lónìí ní báńkì yìí tó ń bá padà dé ó lọ lè dá padà ó fẹ́ kó wá owó tó mọ́ fún wa ẹ̀dí bá sùn náà ló fi máa ṣe báwọn. sókè náà yóò ti fura mọ̀ pé áàpù ah, ní àbúrò wa bẹ́ẹ̀ ló wà bẹ́ẹ̀ sọlá sùhánà wọlé aláwọ wọlé àkọlẹ àyìnbó ó ní gbogbo wọn náà sì ti mà àwọn táwọn sọ fún wọn sófin àwọn táwọn ọlọ́kà ara wọn ibi tẹ̀lé lórí tẹ̀lé tẹ̀lé wọn sọ fún ayé òní òní sì tó ní àwọn ti mọ̀ pé àwọn jáde àbí ọmọ àwọn olè àwọn àwọn olè lágbàáyíká ẹ̀sìn bá ti pẹ̀lú ọ̀nà táwọn gbà yí òun náà fi bọ̀ ẹgbẹ́ náà ló ti jáde pa rẹ̀ òun náà ló ti mọ̀ pé sọ́jà wọn sí i. sọ Allah subhanahu wa ta'ala wa ní àwọn náà ti mọ̀ fúnra wọn ipe làmọ̀lì sọ̀rọ̀ ọ̀hún máa làwọn òkè láàbù lọ́sì kàkàlà ipe ẹni tó bá fi gba ilé yìí ẹni tó bá so òògùn náà sọ ìdí sóògùn ẹni tí ń fi jẹ́ yìí ipe tó bá jẹ́ òkè kò sí èrè jẹ́ kankan fún wa lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala wà làbí ìsàmàṣàrò bí anfusahum law kanu ya'lamun. so in tí wọ́n fi ẹ̀dá ara wọn rà ìgbà tó kúrú jáì kéèyàn ó fi ẹ̀dá rẹ̀ wá lọ sí kíni ó fi ẹ̀dá rẹ̀ tájẹ́dẹ́ yàní ẹ̀mí ara rẹ̀ tó yẹ kó ojú kó má jẹ́ ó dọ̀tí kó má jẹ́ ní yóò gbà wọn lọ́wọ́ so eléyìí àtúbàjẹ́ ọ̀gbìn àlùkìyàmọ̀ yóò ṣe kíni yóò ṣe òkùnfà ìyàwó yẹn so àyà yìí òun náà ni àwọn onímọ̀ fi kó yé wa pé àyà yìí ń tọ́ka pé oògùn ṣíṣe ẹbọ ni kété ń wá oògùn kí wàá náà ń pè lóògùn láwùjọ wa ó ti dàrú Yorùbá ṣe kíni Yorùbá dàrú máa lọ́wọ́ fún òjàmù yàtọ̀ láàrin níta ń pè ní oògùn gẹ́gẹ́ bí a ti mọ̀ á nínú lábáwá tá a máa ń tán pè ní pípù yàtọ̀ sí náà pè ní sẹ́yìn àṣẹ̀yìn gẹ́gẹ́ bá ti mọ̀ á nínú kí náà kó pé ní àbíwo àìsàn ara ni ẹ̀dí bá wọ́n sì so bọ̀tọ́ ní ìjọba ti di magic ní ti báyìí ó ti di dán ẹ̀dí bá wọ́n sì àmọ́ Yorùbá ni Yorùbá máa gbogbo ẹ̀rọ òògùn òògùn fún wa náà hmm? wá gbogbo èyí kọ́ ẹ̀dí bá wọ́n sì òògùn náà Yorùbá ó pè wá gbogbo tó bá yín lọ́mọ tí ò ní ọ̀ òògùn náà Yorùbá ó pè wá gbogbo táwọn ìbá wọ olójú wú lọ́wọ́ àwọn wọ òògùn náà Yorùbá ó pè bẹ́ẹ̀ ni ìyàtọ̀ wà láàrin méjèèjì tí ìtọ́jẹ́ ẹnìkan wá ní eré tí ń pọ̀ yìí lọ́lẹ̀ já ewé ìbẹ́pẹ lọ́jà ewé ìbẹ́pẹ lọ́jà ewé mọ́ngòrò lọ́jà ewé kiri kó wá gbé kaná kó wá ṣe é tó bá ti wá wó dáadáa kó wá máa mú kọ́ọ̀bù ọ̀kan láàárọ̀ láàárọ̀ òun náà ní òwò pé kò sí ìgbà tó ṣe é lò ṣẹ̀yà àgbo eléyìí ìwòsàn ara ni. Yorùbá wá ní ah, á tẹ́lifá wá ń fọ́ ẹ ó wàá wá ewé kan pẹ̀lú ewé kan ó wàá lọ papọ̀ ó wàá fi báyìí ó wàá kó mọ́ ọṣẹ ó wàá di lágbo kan òru ó wàá dúró lórí odó ó wàá wẹ̀ ó wàá fi wẹ̀ ilé ìwòbí fọ́ àbíkọ́ ọlọ́dẹ pọ̀ síbi tí àwọn èdè tẹ̀mọ́lẹ̀ òun náà ni òwò pé òwe bíbọ́ ẹ̀kọ́ sí sẹ́gbẹ́ ẹ̀kọ́ wà láàrin méjèèjì tó àwọn nǹkan nípa àwọn àtọ́ jẹ́ pé òògùn wọ̀sán ní àwọn yòókù tó fi àwọn àjọ kàkà tó jẹ́ pé ó yẹ ká yọ kó mẹ́rin àwọn afẹ́sẹ̀ àgbo ọkùnrin ó ní òkúta mẹ́sàn-án àgbo ọkùnrin ẹ fi òkúta bọ mẹ́sàn-án kò lẹ́bi tẹ́lẹ̀ rẹ̀ tó wáyé pé àgbo obìnrin ni ẹ fi òkúta mélòó òkúta méje. iyó lẹ́yìn yóò gbé ìbò kan láyé ìdíyẹ̀wò wa sọ fún ọ pé tó wáyé pé ọkùnrin yóò lò ọkùnrin lórí paratamọ́ méje tó wáyé pé obìnrin yóò lò ọkùnrin paratamọ́ mẹ́ta ẹ láti wípé iyó lẹ́yìn èwo kọ ọkùnrin náà ti adult ìjà àgbàlagbà bá lò wé ó lò náà yóò lò méjì àwọn kékeré lórí ẹ̀kan tó bá ń ẹ̀dìbà kí ẹ̀bẹ̀ náà ní àgbo mímu àgbàlagbà tó mú kọ́ọ̀bù kan tó ẹ̀kọ́ wọn kékeré ní ó ra bí ẹ̀fẹ̀ jáde kọ́ọ̀bù àwọn tó bá ti dé àná wọn á ti ní ní wọn dìkté ìdúró àkọ́kọ́ àkọ́ àbájẹ wọn àwọn aṣọ àgbo kan kọ́ pé ah, àgbo á ah, ó tó mú náà láyé àwọn tó bá ti wá sí ẹ̀ta ìdí ògbọ́dọ̀ kalẹ̀ wọ́n yé sí ìṣúná ní ìdí ògbọ́dọ̀ kalẹ̀ nímọ̀lẹ́ àgbélé ẹ̀dùnú àtúnfọ́ ni ah, ẹ ti fi nípa tẹ́lẹ̀ kẹ́tọ́ gbé kalẹ̀ ní ìdílé bá ti kalẹ̀ ẹ ti ṣe wọ́ọ̀lẹ̀ mo ti bàjẹ́ nù tó bá ti tó wá àgbo bá ní owó àwọn ọmọdé ń balẹ̀ nínú gàdì kìí ṣe àgbo kíni kìí ṣe àgbo ìwòsàn àgbo tó ti ní kíni lọ tó ti ní àjẹmú nínú so eléyìí ó náà yàtọ̀ láàrin méjèèjì nígbà wa ń pè lóògùn yìí bá ń pè ní sẹ́yìnwó bá ń pè ní ìgbà kankan náà yóò tábà sọ pé ìgbà tábà so àgbóògùn ẹ̀yẹ jẹ́ gẹ́gẹ́ bí ayé àkùrá ní kúkú ló pè wá nítorí pé ìwà ìrànlọ́wọ́ pẹ̀lú àjẹmú àgbọ̀dọ̀ lu kúrú ó ti lẹ́bọ ó ti di tó múyàn kúrò nínú islam ó ti di ilé-ẹ̀bá kúrò ilé ẹ̀ jẹ́ pé kò sọ́nà àbáyọ ní àyè sí ilé nínú náà so òkú tá a wá ń sọ yìí sí òkú tá a ń sọ yìí ó kú sọ́nà méjì alákọ̀ọ́kọ́ òun náà ni àṣẹ́yẹ̀wò àfihàn òun náà ni real magic òun náà ni oògùn oògùn gidi oògùn abẹ́rẹ́gbọ̀gbọ̀ tó yẹ pé oògùn ni yóò máa yóò ṣiṣẹ́ ní direct báyìí bí ẹnìkan ti wá dé ti wá tún ní nọ́mbà yìí olùbá tó kàn kó wẹrẹ ní olùbá wọlé rẹ nípa wa tó lẹ́nu ìwà ní ìṣẹ̀lẹ̀ rẹ wà lẹ́nu kẹta yìí àbẹ̀rẹ̀ mi ní sọ wá fi ní ọjọ́ náà èyàn tẹ̀ wọ́n lẹ́kọ̀ọ́ yàrá ìdílá yìí tó bá tó bá ń bẹ̀rẹ̀ sí rẹ̀ wẹ̀ sí láti wá èyí bá ń pọ̀ kó wá bá nì máa àbí ẹ̀rọ mi ní ìṣẹ̀lẹ̀ yìí ó kàn sí bí kan ó da kí ọjọ́ náà ó da pé yàrá ìdílé tó bá wẹ̀rì ẹni bá wẹ̀rì tó bá kó yàwó ẹ bá ń mú ti ẹ̀sẹ̀ bá rẹ̀ wá lé ilé pé wà yà sọ́ra ẹ̀rọ mi òògùn náà ni eléyìí náà pè ní àpèjì àbí ní nǹkan tí wọ́n tẹ̀ fi pààyàn ẹ̀dí bá wọ́n kó owó ẹ̀lẹ́ ó ti ná ó ti lé má lè láti sùn àbí wọ́n tàbí wọ́n kó owó gan wọ́n bá pè lórí lójú olómi wọ́n kà wọ́n kà pariwo yé ẹ̀báyé ẹ̀báyé ẹ̀báyé ẹ̀lẹ́ ó ti mẹ́fẹ̀ lọ so eléyìí náà òun náà ni òun náà ni wọ́n pè ní àṣírí àkíyèsí ẹ̀bọ̀ eléyìí náà so gbogbo eléyìí gbogbo tó bá ti jọ lóhùn kan báyìí kéèyàn bá ń ṣe ẹ̀bọ̀ ni so ká òkú máa túmọ̀ pé ó jẹ́ pé èèyàn fi sábú fún yẹn nìkan kọ́dà kí ẹ gbogbo yẹn fẹ́ fi wá sọ̀rọ̀ bí àti ó sábú fún yẹn ìbí sáfẹ́ fi dáàbò bo ara mi náà ni ṣé àkọ́dà òkú adé ní sọ́wọ́ yìí kò fi dáàbò bo ara mi ni àbí jẹ́ ní omi kọ́ ojú ọ̀nà wa yìí ẹlòmí bẹ́ẹ̀ ti ìsàmì bẹ́ẹ̀ lé wọn tí olójú ọ̀nà bá wọlé wọn bí àgbo bí igbá bí igbá wo pẹ̀lẹ́ kó so pẹ̀lú àwọn bí ìgbálẹ̀ ẹ̀ kó aṣọ máa wọn ó lé òkú olè ní àti ilé ẹlòmí tó lè wọlé ó ti kó lè wọn dànù ẹ̀ ti bá mi sùn so eléyìí ṣètọ́ ìlànà ìwọ́n ló fún àwọn nípa sọ̀rọ̀ kí ló fi àkùrá nípa sọ̀rọ̀ kó máa ka àwọn àti àti sọ̀rọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ àmàkà kó máa ka àwọn àti sọ̀rọ̀ ìfún wa so eléyìí kìí ṣe pé nígbà tí ìfihàn lá àbí ìtàn nípa ìdá ní ilé ọjà àti inú mi ṣèlè àti olóògùn wá sọ̀rọ̀ náà ẹ̀gbọ́n náà lòun náà àti tó ní á ìdúgbò ọmọ ìjọba fẹ́ràn ní àti ìfúnṣà burúkú òkú so eléyìí náà ẹ̀gbọ́n àbí ìlú omi sí òyìnbá láàrin àwọn tọ́fẹ́ ara wọn ẹlẹ́ẹ̀kejì nínú ra sírù òun náà ni àṣírù tàyíìlì òun náà ni ìdán òun náà ni ìdàgbà òun tó jẹ́ pé ìṣújú kí a máa fi sí ìyàwó ó lè gbé ó lè mú ọ̀bẹ ní síláì ó lè máa fi bọ́ lójú ara rẹ̀ láì bóyá máa pé pé ọ̀bẹ wọn sì kí bójú ara rẹ̀ pẹ́ kò sí so ìdí ṣe gángan ojú ara rẹ̀ wọ́n ní ti ọ̀bẹ bọ̀ àmọ́ ìtẹ́yìn ó máa ní pé ó ní ọ̀bẹ fúnra rẹ̀ lórí látara tó kéde látara ìdá tó ti ṣe tó ti mú yí lójú ìwé ní báwo nìyí ó lè gbé iná ó lè gba ọtí nìyí ó lè gba ọtí sẹ́nu kó alára sí kó a máa túnmọ́ lẹ́nu báyìí ẹ máa rí pé kí ni túnmọ́ lẹ́nu kò túnmọ́ lẹ́nu káwọ́sí ò jẹ́ rẹ̀ rárá àmọ́ ìtẹ́yìn ó máa rí ni pé ìtúnmọ́ lẹ́nu ó lè dé ti kólóhùn lóògùn kan kólóhùn ó fi eyín gbé báàgì sìmẹ́ǹtì ẹni bá lọ́wọ́ ó láfi yí pé bá ti ṣe ti lẹ́lẹ̀ báyìí gbogbo yẹn wà pẹ́ wà ní kò lè ṣe lérèlè lórí lọ́lẹ́kùn thousand yá ló kalẹ̀ yóò fi gánà ẹ̀ yóò kàn gbé lọ sí ní bá ti ṣe ní báyìí àwọn àjọ ti gbé sókè ẹni bá àlẹ́ ìgbé àjọ tó gbé sókè yóò kàn ní á kọ́lá ó fẹ́ẹ́ gbé sí máa so àwọn eléyìí wọn náà pè ní àṣìṣe owó àtàkì eléyìí bẹ́ẹ̀ nínú àgbà òun náà ni àwọn ìjọ ìráwù òun náà ni wọ́n lò nígbà tí wọ́n lò tó ti ní ti pẹ̀lú àníkẹ́ musa alayhi salam ni wọ́n bẹ̀rẹ̀ sí ni wọ́n bẹ̀rẹ̀ sí fi ọ̀pá wọn lẹ̀ ọ̀pá wọn bẹ̀rẹ̀ sí dé jù so ọ̀pá yìí ti àní wọ́n fi sú àwọn tó wà bẹ̀rẹ̀ lójú ọ̀pá náà tó wà lẹ̀ wá dà dé jù òun náà ló pa pàtẹ́ àlọ́ yàrá ó fi ṣe mọ̀jílá fún àdébí musa alayhi salam ejò àdébí musa alayhi salam ó sì gbogbo ìtí wọ́n pẹ̀lú ìwé so eléyìí òun náà ni wọ́n pè ní òun náà ni wọ́n pè ní ìdàdá òun náà ni wọ́n pè ní ìṣújú tí ó fi ṣúyàn lójú òun náà ni iṣẹ́ máa ń lò tí wọ́n ní wọ́n láwọn ṣe òfin jẹ́ pé wọ́n gún ọ ní nǹkan ọ̀rọ̀ nígbà tó bá ti so òkúta ìjànú kó o ṣe tó ti fi kí náà kọ́pá káwá ti fẹ́ gún ọ ní nǹkan àyànká ni ó fi ọgbà ẹjọ́ àti ọgbà gbé nǹkan sí ni ẹ wà láti wá gún gún òkúra òun náà ló pàṣẹ jẹ́ pé àwọn bíi ti táwọn náà bá tún lọ ọ̀dà ìjànú tó tún àkáǹtì ìṣẹ́ lọ àjọ náà ló aṣọ fún wa pé eh, ẹ̀ẹ̀mọ́sẹ́sẹ̀ ìjẹ́bi bá ẹ̀ẹ́sì bí àjẹ́ lóṣèlú lọ́dọ̀ rẹ̀ kó o ṣe bá mi sí òun náà pé kíni ẹ kọ́kọ́ da ojútùú sí la ṣe bá ti da ojútùú sí la báyìí sí la yìí kò ti sánà àbí ẹ mú iná kókó rẹ̀ ìjà ọwọ́ rẹ̀ gẹ́gẹ́ ọdún lọ́wọ́ òun nìkan ló lè rà ẹ láwọn abẹ́sẹ̀ ti dàgbà lọ rẹ̀ wọ́n ń dàgbà lọ rẹ̀ láì dé wọ́n sì fún yóò sì fún ẹ ṣe bá mi sí àbí wọ́n da ojútùú sí la báyìí sí láì dé wọn ẹ̀dẹ̀ bá mi tì àjẹ̀nú náà ni wọ́n ń lò ní wọ́n fi ṣe gbogbo àwọn ọ̀gá yìí tó ti kọ́ọ̀lù òun ni wọ́n wá ṣe kíni òun náà ni máa ń ṣe irú àwọn ṣe eléyìí eléyìí òun náà ni ìpín kan nínú ọ̀gá àjẹ̀nú máa lò òun náà ni kíni òun náà ni kó máa kọ́ àwọn òkùnjá àwọn olóògùn kó máa kọ́ wọn lóògùn tí ẹ bá jókòó kalẹ̀ sí báyìí tí ẹ kàjókòó kalẹ̀ sí kí wọ́n á mú ewé kan tó wà ń tà kí wọ́n já kí n tún jẹ́ wékan sí kí n má ta lé kí n mú kí sáà mú gbẹ máa wọn kí wọ́n á lọ ẹ ti bá wọn sí kí wọ́n á ka ní ti báyìí kí wọ́n á tún máa pa kí ní ọ̀rẹ́ ẹ̀kú mi ní ìgbàgbọ́ ní ìrànlẹ́ yóò rìn ẹ̀ ẹ ti bá wọn sí nítorí pé kíni nítorí pé kíni yóò wà látọ̀dọ̀ àjẹ̀nú ẹ ti bá wọn sí kó o fi sẹ́ẹ̀lẹ̀ fún ọ òkú tí mo fi sẹ́ẹ̀lẹ̀ fún ọ ẹ tó jẹ́ olóògùn sọ fún ọ pé báyìí ló ṣe lò wọ́n wá bẹ́ẹ̀ lò ọkọ̀ gbogbo nǹkan ó sì gbọdọ̀ pé bẹ́ẹ̀ tó bá ti wá pé sílẹ̀ òun náà yẹn ló wà dúró pé tọ̀ á ah, ó ti ṣe bí mo ní kó kó ṣe èmi náà wà á ti ní èmi náà wà á dúró tì í kí wàá máa ṣe tí òun náà fẹ́. àjẹrú sì ní kò ní bìtì láti náà fún yàn àfẹ́bọ́ àbí tí ó bẹ̀rẹ̀ jáde kó nínú ẹ̀sìn. tó eléyìí òun náà lọ́nà àkọ́kọ́ bí tájútá ìjẹ̀lú máa kọ́ èèyàn. àjẹrú máa kọ́ àwọn alukuran àwọn adágbígba àwọn ayẹ̀míwò àwọn náà yóò máa kọ́ wọn ní nǹkan yóò máa wá sòkòwò fún wa yóò máa wá sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ fún wa àjànú Allah subhanahu wa ta'ala fún wa lágbára dé pé wọ́n rí tó jìnà táwọn òní àjànú lè máa ti ń ṣẹlẹ̀ lọ́wọ́ nígbà ìfẹ́ bí agbájá Allah subhanahu wa ta'ala fún wa ó lè máa ti ń ṣẹlẹ̀ lọ́jà gbọ́rọ̀ ní ti táwọn ìṣàlọ́ bí táà ìṣẹ̀lẹ̀ lẹ́yìn tó bá wá dé nídìí àjànú tó bá sọ pé sọ o òun náà wọ́n sọ pé jọ́sùn àjàgbọ́rọ̀ tó bá ìbá ìṣẹ̀lẹ̀ tẹ bá wá dé láti sọ fún àwọn fẹ́ẹ́ fọ́ra àwọn ọ̀dọ́ àwọn láti sọ fún akéwà báyìí ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ̀dùnmá ti ẹ̀yìn bàbá rẹ̀ nígbà tó gbé àpẹẹrẹ wòlíì ni ẹ̀dùnmá ti àpẹẹrẹ wòlíì ni lóòótọ́ àmọ́ àpẹẹrẹ wòlíì èṣù ni àpẹẹrẹ wòlíì yú ṣẹ̀tàn àpẹẹrẹ bí ọ̀rẹ́ èṣù ni òun náà ti láti máa sọ irú nǹkan báwọn fún so eléyìí Allah subhanahu wa ta'ala ti jẹ́ òyìnbó alúbàlù wọn a máa sọ kalẹ̀ àwọn náà máa mú ìfúnpá máa mú ìránṣẹ́ wá fún àwọn tó bá jẹ́ àwọn èèyàn wọn Allah subhanahu wa ta'ala ní hal unabbi'ukum ala man tanazzalu shayatin ẹ̀ jẹ́ fún yín rò àwọn wo ni àjẹ́nu máa ń sọ kalẹ̀ lé sọ kalẹ̀ fún táwọn wá sọ̀rọ̀ fún táwọn sọ gbogbo yìí wọ́n a máa sọ kalẹ̀ fún àwọn tó bá jẹ́ òkúrọ́ àti àwọn tó bá jẹ́ ìdá ẹlẹ́sẹ̀ àwọn ni àlè wọn a máa sọ kalẹ̀ fún tí wọn a máa segin ní wọn a máa wá sọ ọ̀rọ̀ fún wọn. so Allah subhanahu wa ta'ala sọ àyà yìí nígbà táwọn kèfèé ní Mẹ́kà tí wọ́n kẹ́ni sáà nàbí pé ẹ̀rọ dáná ní lóhùn òfin adágbígbà lànàbí àjẹwọ́lájẹ ní wọ́n sọ owó sí sọ fún ni Allah subhanahu wa ta'ala sọ àyà kalẹ̀ pé ẹ̀ńdájẹ ní wọ́n sọ kalẹ̀ lé àfáà ẹ bá pé òfurufú ayé àtàkìyàmà ẹ ti bá pé àti ìfẹsẹ̀ àwọn ọmọ méjì ní síláì ẹ̀yìn ara mọ́ta rẹ̀ jẹ́ ìfẹ́ tó ẹsẹ̀ yìí náà ti jẹ́ ìfẹ́ kò sí lára mẹ́rin ẹ bàbá mi sọ̀rọ̀ àwọn ẹ̀yìn sọ́lá mi kì í sòkùrọ̀ ẹ̀yìn gan fún ayé bàbá náà ní ìṣẹ́ ní máa ń jẹ náà wà láti èso lóṣà mò sàwọn náà ní ilé ìpínlẹ̀ anabi ah, sallallahu alayhi wa sallam sọ fún wa nínú hadith wa ní sọ yìí buhari nígbà táwọn kan wá bá anabi sallallahu alayhi wa sallam pé ah, àwọn ọmọ tẹ́ ẹ sọ pé táwọn gbàgbọ́ yìí wọ́n máa ń sọ nǹkan bí ti máa níbẹ̀ kó ti ra níbẹ̀ anabi sallallahu alayhi wa sallam sọ fún wa pé àti àwọn sùnmọ́n wọ́n tàn án fẹ́ sọ ìdájọ́ kan tó máa fẹ́ sọ kankan tí ó ṣẹlẹ̀ ní sámà tó máa fẹ́ sọ fún àwọn màláìkà àwọn sùnmọ́n wọ́n tàn àwọn màláíkà wọ́n ṣe kí ni wọ́n wá fi yẹ wọn dúra wọn lẹ́yìn tó ṣe kí ni tó tẹ́ nígbà fún Allah subhanahu wa ta'ala nígbà tí Allah subhanahu wa ta'ala bá fẹ́ sọ̀rọ̀ tí Allah subhanahu wa ta'ala bá fẹ́ sọ̀rọ̀ yìí táwọn màláíkà bá fi Allah subhanahu wa ta'ala ní ilé yóò máa ró nígbà tí ẹ bá fi ẹ̀wọ̀n ṣé ìbámu bí ẹnu wá fi ni yóò ṣe máa Allah subhanahu wa ta'ala wá sọ̀rọ̀ tán àwọn màláíkà fún wa dìde ilẹ̀ wọ́n ti wá sí kí wọ́n ti gbọ́ tí Allah subhanahu wa ta'ala sọ̀rọ̀ sábà gbọ́ méjèèjì tán ìrìn ìlú kọ́ sí ní olùkọ́kọ́ gbọ́ àwọn yòókù máa ń bẹ̀ lọ sí pé kí ni àwọn sùnmọ́ àwọn ará sọ̀rọ̀ kí ló ní ó ṣẹlẹ̀ ibi tí àwọn sùnmọ́ àwọn ará bá ti wá sí ìbílú bá ti wá ń sọ fún àwọn láìka yòókù àwọn ṣe àti máa jẹ̀nu wọ́n wà fúnra wọn wọ́n pè àwọn ọlọ́run báyìí ní wọ́n fún yẹn wọ́n wà wọ́n lè kó tó wọ́n wà fúnra wọn wọ́n wà para wọn pa títí wọ́n fi súnmọ́ sámáyé wọ́n máa wá gbọ́ táwọn láìka ìtọ́wọ́ wá sọ fún àwọn tí tó kí bá gbọ́ ìgbà ìṣọ́fẹ́ tó tẹ̀lé wọ́n sọ fún àwọn wọ́n wá sọ fún àwọn tó bá jẹ́ alábàárà àwọn nínú àwọn èèyàn nínú àwọn olóògùn tó òun náà ní olóògùn kan tí máa ń bẹ nínú ọ̀rọ̀ tí wọ́n bá sọ ẹ̀sì tí àwọn bá yẹ sọ́wọ́ ní orí sọ̀kan ẹ̀kọ́ pọ́ nílá ìdí òmù tó bá tó wá wọ́n tó sàlàyé àwọn ìlú kó máa sọ ní pọ̀ sẹ́wẹ́ yóò bá tẹ́kẹ́ yóò bá tọ́wọ́ ìlú yìí àwọn aláwọ̀ tàbí àwọn olóòtú ibẹ̀ ń oríṣi lálẹ́ fi fọ́ bàlágà yìí ẹwà àtìkìní ẹwà gba ẹgbọ́ so wọn náà ló pa pé Ànábì sallallahu alaihi wasallam ó ní tí wọ́n bá ti gbọ́rọ̀ yìí wọ́n máa wá sí ní wọ́n máa wá bí ránṣẹ́ síra wọn ó ní Allah subhanahu wa ta'ala wà á dùn wọn ní òkú náà òkú náà látara ní ìràwọ̀ tí máa jábọ̀ Allah subhanahu wa kò sí ẹni pé èèyàn lágbàlókù ni àwọn máa lè ní wọn adájọ́ yàní wọn rí ju àwọn ṣàyàtìn lóko ni alẹ́sọ̀lá wa alẹ́sọ̀lá ní ọ̀rùbámà adọ́ka ṣìhábù kọ́bùlà ayé ìfìyàhá ọ̀rùbámà àkọ́há kọ́bùlà ayé ìfìyàhá alábìíní ìgbà mi bẹ́ẹ̀ pé òkúrẹ́ yìí yóò ti bá ìdàgbò tó ní sọ fún yẹn eléyìí fún ìgbà yìí ní ìfọ̀mẹ́sẹ̀ pé wálé ẹlẹ́sìn ìgbà mi bẹ́ẹ̀ ti sọ fúnra ó gbúná kó lè sọ fún yàn so anabi sallallahu alayhi wa sallam ó ní àfàyàtìrì máa ha ní àtàkẹ́ ìgbà anabi ní àjànú yìí wà sí irọ́ ọdẹ olórí ẹ̀kọ́ tó ní yóò wà lẹ irọ́ ọdẹ yóò lẹ papọ̀ ma pọ̀lùkọ́ àwọn yóò máa wá sọ pé àlẹ́ ìsàkọ́ọ̀lá lánàá kádà yóò máa kádà wà kádà àwọn máa ní àtẹ́wọ́sọ ọ̀nà báyìí wá ìjọba ètò sí ibẹ̀ tẹ́wọ́sọ ọ̀nà báyìí wá ìjọba ètò sí ibẹ̀ fọ̀lìsọ́jàkú wọ́n wà á gbà á gbọ́ ìtìrìkà ìkẹ́lùmọ́tì lẹ́sìn sẹ́mi àhá ìlẹ̀sàmà pẹ̀lú ọ̀rọ̀ tó wúlá ti sàmà ẹ wò ní àwọn tó máa yẹ káwọ àwọn ìwé ní ẹwọ pé láti ah, bàbá yìí á ah, bá ṣe sí i èdè bá ṣe ìgbà míì tó bá sọ bẹ́ẹ̀ mo ṣe é ẹsẹ̀ bí olùdẹ ibi ẹ̀wọ̀ tó máa wọ́ wọ́n wàá sọ ní ọgọ́rùn-ún gbà fẹ́ ah, bàbá yìí láti wọ́n wàá ṣe ìkàwọ̀ mi bẹ̀ nítorí pé ní irọ́ tí wọ́n ti fi kún irọ́ tí ìtọ́ ti fi kún fún wa irọ́ ọbẹ̀ ọgọ́rùn-ún sí ìtọ́ ti fi kún fún wa ó ló pa. Ànábì sallallahu alaihi wasallam àlẹ́bí ń fi àkíyèsí wa sí pé gbogbo àwọn kan tí àwọn tó máa ń lo àwọn kan tó máa ń yẹ ìdánwò pẹ̀lú gbogbo nǹkan ìṣìṣì tó máa ń lò tí wọ́n fi sọ fún ọ pé nǹkan tó sọ ọ̀gbìn báyìí wà ẹni báyìí ló gbé nǹkan tó ṣẹlẹ̀ lọ́la yìí nǹkan tó fẹ́ ṣe yìí má ṣe tó bá ṣe nǹkan báyìí kò ní í dáa fọ tó bá ṣe gbogbo àwọn kan báyìí àwọn tí máa sọ anabi sallallahu alayhi wa sallam ní mọ̀nà àtà àgọ́ ọ̀fà anabi ní ẹni kẹ́ni tó bá lòdì bá ẹni tí máa ń jẹ nǹkan wò. àwọn ọkùnrin orúkọ yìí ó kó gbogbo ẹni máa máa ń jẹ nǹkan wò pẹ̀lú gbogbo tí o bá lè wà lè wọ́n bí yẹ̀wò ẹni ó sùn ẹni tó kúrò ayé wọn wò ẹni bá fi so Quran ọ̀rọ̀ ọlọ́sùn á lọ àyà wọn ṣàdúró ẹni ó lóyún tí ó tẹ̀síwájú wò ẹni ìkáyọ̀wọ̀ ọ̀rọ̀ bó ṣe kó ṣe lọ́dẹ bá lásán báwọn tó o sì béèrè lọ́wọ́ rẹ̀ lásán báwọn kò tí ì fèsì o àlẹ́bí ní ìlànà tó gba ìlànà sọ̀láàtú àgbáyé nàlẹ́ ìlà kó mọ̀ pé four ways in forty days báwọn ìrun forty days ló máa fi tí ó tó kò tó lè bá so àlẹ́bí ní punishment lẹ́yìn àwọn onímọ̀ wáyé kó yé wa pé ẹni náà pè ní àlàrọ́ọ̀kì òun náà ní kí wúrà wọ̀ òun náà ní ti ń jẹ gbogbo tí máa ń wò ìdí ó ṣẹlẹ̀ lọ́la àbí tó ti ṣẹlẹ̀ kọjá káànímọ̀ nípa rẹ̀ àníbi tí wọ́n sọ àdífì míì àdífì yìí àdífì wà nínú musnad imam ahmad àdífì tí ó lálàáfíà ni àníbi wá ní mọ̀nàtà àrọ̀ ọ̀pá ẹni tó bá lọ lè bá àrọ̀ ẹni tí máa yẹ ẹ̀kọ́ ẹni bá bẹ̀rẹ̀ àrọ̀ yìí orúkọ olóko olóko gbogbo ẹni tí máa àbẹ́ tó jẹ́ pé àwọn tí wọ́n ti máa ń ti wọ́n ni ẹ̀fọ́ àwọn nípa náà àwọn ẹ̀fọ́ wò ni àmọ́ àwọ̀ yìí ó kó ẹgbẹ́ pé ipa ọ̀wẹ̀ wúlò jẹ àtẹ́tẹ́ pé nǹkan ní náà wúlò òun kò wọ́n jọ àníbi wá ní tó wá lọ́lẹ̀ pa ẹ̀ nìkan nínú àwọn méjì tá a sọ yìí àníbi ní pọ̀sọ̀ dápọ̀ wú bí màyẹ̀kù tó wá gbà gbọ́ tó tó pọ̀ ó ní wàhálà ti ṣẹlẹ̀ sí ọ yìí ìyá kan ìyá tó kàdé bẹ́ẹ̀ ní òun náà ní bẹ́ẹ̀ díẹ̀ òun náà ti gbàgbọ́ láti jọ ọ̀nà ti fi mú kí àwọn láti jọ ọ̀nà ti ra adájọ́ náà ṣe sí àwọn lò ti ṣe sí láti jọ ọ̀nà sọ gbogbo àwọn ẹ̀ka àti pé àwọn àjẹ́ ilé wa mú o àwọn náà ni kò já rọ́rọ́ mú àwọn náà ni kò já ga àwọn náà ni kò já gbé àdúgbò tí wọ́n sọ fún ni pé lókùn ìgbà tó bá fi lè wà nípa bí àwòsùn ọmọ ní ìdíje àdúgbò kúrò bẹ́ẹ̀ kó o tó ní ṣe kúrò náà wá fẹ́ rẹ̀ ẹ̀rù yóò wá fẹ́ rẹ̀ yóò wá lọ sí ẹgbẹ́ ìsìnkú irun bí pa irun jẹ́jẹ́ irun gbẹ́sẹ̀ wọ́n tún ríra wọn pẹ̀lú àwọn ẹbí pé sára bí àlúwà yóò wá kóra ẹ̀ lọ ẹwà wá káàkiri ilé ẹwà lọ yóò wá kóra ẹ̀ lọ bí ìlú kan tó yẹ pé ẹ̀ máa wá lọ́wọ́ lọ́gbọ́n bá ṣe lẹ̀rẹ̀ kò sẹ́ni tí ó mọ̀ nítorí pé kí ni ó tàbí ìlà láyé iná ni ṣé ọ̀là náà ṣe bá lẹ́gbẹ́ kọ́ fẹ́ bí àjẹ́ ọ ẹlòmí òkú ayọ̀ ti di kí yóò dìde yóò dìde ọ̀tá ni akójáde lé iná ni ẹ̀ yóò akójáde yóò fi àjẹ́ rẹ̀ ẹlòmí tó akójáde sọ náà wàá gbàdúrà ẹlòmí ẹni tó pé òun ò níbi pé tẹ́lẹ̀ lọ́gbẹ́ àkàn ah, ló ń ṣe nígbà náà ẹni tí wà lágbára ẹni máa lò ó máa lò ó díẹ̀ ẹni bá mi sì ìwọ òkú màkàtà máa lò wọ́n bá máa lò yóò máa bá ẹni kẹ́kọ̀ọ́ sí ṣe ẹni yóò sì máa jẹ yóò máa rí mu máa lè wọ́n máa lọ́wọ́ máa lè kọ́lé síta látàgbé látàgbé áàtìkì ẹ̀ lọ dédé ó wá bẹ́ẹ̀ bí tó wà dòdì olóòdì náà ẹ̀mí bẹ́ẹ̀ dòdì olóòdì náà ìtì ó wá dé tìjú sí la òróró ilé sẹ́ni tó wà kò sì lè tún padà lọ sí fámílì àwòsàn lórí wọn bá sọ pé láyé ọjà ìfẹ́lẹ̀ ó wá dé tìjú sí la ẹlòmíì wà láàyè látara rẹ̀ ó sì di pé wọ́n sàkọ́ láti wá nẹ̀ á alábí yẹ náà ni á ní wàá kúrò àti bábí àtúnṣe fi jẹ́ bẹ́ẹ̀. ibo ló ti ní nǹkan máa wù orin yìí lọ́dọ̀ àwọn yàrá yìí wọ́n yàrá yìí tó orin yìí lọ́dọ̀ rẹ̀ yìí ibo ló ń gbé ibi bábí àtúnṣe náà ló wà rẹ̀ ẹ̀ tó bá jẹ́ pé kí nìkan lòún ṣe tí wò fi rọ́ọ̀mù ṣe ní bábí àtúnṣe tó gbogbo àwọn ọmọ báyìí nínú àwọn àtúnṣe tó ní wáyé rò láti fi ara ní ẹ̀ ó fẹ́ fara ní ọ́n tó bá wá fún jáde báwọn ní síláì step one nínú ọ̀nà ìyàtọ̀ ẹni yọ tó bá wá jáde náà yóò sì máa bá àwọn àdúrà pẹ̀lú ẹ̀ ẹ̀ mo sẹ́ta bá wá ń lò kọ́ nísìnyí yóò máa dùn ní yóò máa lọ déédéé nígbà tó kú ní àwọ̀ ìjọba tó ní kú yóò pẹ̀lú náà ló gbà yìí àwọn aláàbò ti sa gbìn wọ́n ṣe kọ̀rọ̀ tó bá yẹ pé a bá mẹ ní sago àwọn táwọn ní ẹ̀ka ló pẹ̀ ẹ̀ka ló pẹ̀ ẹ̀ka nígbà tí ó lè tí àwọn agbára bá wọlé sábà ní ìyàgbà tó wá tẹ̀ síbà àwọn ọmọ láàbù ọ̀rọ̀ pé ṣèṣì lára ẹ̀yìn ló pa ẹ bá ní ìbáwọ̀ rẹ̀ ti pa. àwọn tẹ̀lé pé lájẹ́ yìí á yákànlájẹ́ yákànlájẹ́ tó wà mọ̀ kó da irú bí lóòótọ́ ẹ lọ polisi ṣèṣì lónìí kẹ wá lóde ní pọ́tù pé á ìyá yìí ò àjẹ́ ìròyìn parọ́ tó ẹ̀fẹ́ bá mọ̀ lóòótọ́. nǹkan tí ò ṣe nǹkan tí ò ṣe kú ìdí ò fẹsẹ̀ múlẹ̀ ṣe pé àwọn ọmọ yóò tàbí láti tó yá ọba ìjẹun tó gbọ́n àwọn ẹ̀jẹun tó gbọ́n fẹ́ kọ́lé tó gbọ́n fẹ́ ọmọ lọ́lẹ́wé tó gbọ́n fẹ́ ọmọ lọ́lẹ́ ẹ̀kọ́ ńlá wọ́n fẹ́ fún mọ́tò wọ́n máa wá gba fámìlì tí ń jẹ́ wọ́n máa wá da ẹbí mú wọ́n máa wá dá wa láàlẹ́ láàrin ọmọ ìyá wọ́n dá wa láàlẹ́ láàrin ìyá àtọ́mọ́ ọ̀wá ìgbà gómìnà yorùbá yìí yóò sì máa fàyè nílé ìyá àtọ́mọ́ bá wọ́n ti sọ pé ìyá rẹ̀ ti ṣe olóòtú kàbẹ́ yóò wá létí ìyá rẹ̀ bẹ́ẹ̀ so àlẹ́ sọ̀rọ̀ àwọn àlẹ́ wọ̀sálà mi ẹ̀ tó bá wà lọ lè bá àwọn tá a máa ń jẹ ẹ̀ka wò tó wá gbà á gbọ́ pẹ̀lú kẹtẹ́ ní sọ yìí àlẹ́bí ní fọ̀kọ̀dé káfàrọ́ bí mà ń zìlà àlà Muhammad àlẹ́bí ní wẹ́n bẹ́ẹ̀ ó ti ṣe kèfèrí yàtí ó ti di kèfèrí sí ìkan mọ́sọ̀ bàtà ní sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀sẹ̀ lọ. tó ẹ wá lórí sí láwùjọ wa lónìí ndé ẹ̀mí ń dábàá tẹ́ẹ̀dì máa pa ilé tẹ́ẹ̀bà ká sọ ilé yẹ́yìn tẹ́ẹ̀bà sáré ẹ̀yàfáàdé àfáàdé òun náà ní kò wọ́n yẹsẹ́ wò ẹ̀sùn mi lóyún ẹ̀tọ́ wá fẹ́ ti jálà bí ọmọ tí wàá ti jálà bí láti kékeré ẹ̀rì bàbá lọ́kọ́ ti ti gbé máa lọ lè kọ́ sáà ní ẹ̀yìn tó máa lọ lè kọ́ tẹ́tẹ́ ẹ̀kọ́ ìsìnkí sì máa kọ́ bí ẹ̀jẹ̀ rẹ̀ tó ijó bì bẹ̀rẹ̀ tó ti ayé rẹ̀ yóò wá lọ lè kọ́ ìsáàbì tó wá kọ́ ọdún tó bá ti mọ ìsáàbì tó lága tó tẹ̀ sọ́wọ́ lọ lè kọ́ àwọn kàmí ìgbé tọ̀ àwọn àṣírí yóò wá lọ lè kọ́ àwọn ẹ̀mí wọn ní ẹ̀dẹ̀ àgbà ẹ̀mí wọn lẹ́yọ̀ láyé ìwọ́n tó lọ́kọ́ àlùkò ọ̀kọ́ lẹ́yọ̀ láyé láyé náà tó gbé àwọn tó mọ̀ ṣiṣẹ́ fún ẹlòmíì bẹ́ẹ̀ sí àwọn àjẹ́ níjà mọ́ lágbára gan fún àwọn owó òwò fẹ́ gbà lẹ̀ ẹ̀dùn àti sọ gbà lẹ̀ táwọn àdájọ́ lọ tiẹ̀ wọn náà wúlò láwọn ọmọ tó wọn kọ́kọ́ lò náà tó wọn kọ́ fi ṣèṣúra wọn náà wúlò láwọn tó fẹ́ ìtì tó fara tì so náà ló pa àtúnyẹ tó fi ní ó fi nínú àwọn òbí ẹgbẹ́ ìsinmi ní olùkọ́ ti jáde lórí àwọn àti ẹni yóò ti jáde àti o ti gba àwọn olùkọ́ ẹ̀ lọ́wọ́ wọn àwọn ẹ̀kọ́ wọn ẹ̀yẹ nǹkan wò nítorí pé gbogbo àwọn ọ̀gá pẹ̀lú ògùn tẹ́ sọ àwọn ògùn tẹ́ ìtọ́jú nǹkan kò sí tí ò ní ọkọ̀ rẹ̀ tẹ́ pa sí ẹni bá rísì ẹni wọ́n bá jọ fún mi kalẹ̀ tẹ́ sí báyìí wọ́n wá tẹ wọ́n ní ẹ wá tẹ ogun bá rẹ̀ ẹni bá rísì ìmí wọ́n tẹ ibi ogbè yóò mú ọwọ́ ìròyìn báyìí yóò tẹ wá tú tìrí fọ tó bá tẹ sí bá rísì yóò wá pé yóò pé ọkọ̀ sí tó bá kọkọ̀ sí báyìí yóò wá wà padà yóò lù ìmí wà ṣe pé tí wọ́n ní wọ́n tẹ̀ sí gan ó lè má jẹ́ ìjọgbe ó lè jẹ́ kíní kan ni wọ́n tó pé ó tẹ̀ mẹ́rin sí nìkan ó tẹ̀ mẹ́ta sí nìkan wọ́n sà tẹ kíní kan sí nìkan tí wọ́n kọ̀kọ̀ rẹ̀ so ó tún ẹlú ní wọ́n tẹ̀ tún sọ fún gan wọ́n sọ tí ó máa wí tó bá ti wẹsẹ̀ yìí wọ́n máa sọ pé ẹ̀yà mi kíní kan ẹ̀lẹ́sẹ̀ kíní kan ẹ̀wẹ̀ ẹ̀yẹ gbére kò mí lónìí o ní ìbá ti jáde lónìí tí máa ti máa ní owó tẹ́ ní ẹ̀dá àmì ti pàdé ní ká máa gbé owó kò mí lọ́wọ́ sí kíní kan ọwọ́ àkọsẹ̀ ọ̀wẹ̀ wọ́n máa wọ́n ti máa ń wí fún wa mi fún òkè ní sọ́ńtà ní kò sí tó láyà tó lè rí ìwé wọlé sínú àwọn ọmọ tí ó kù sí ó máa sọ pé tọ ẹni tẹ́ bá ti wá mú jó bí níta ẹ máa wá sọ pé ẹ̀yìn yára kó òfin wọn dáka sọ pé wọ́n sì ṣe kọ̀rọ̀ èlú àti wọ́n sì fún àwọn èèyàn ní ti àwọn èèyàn náà so òun náà ló fà pé kí ni a gbọ́dọ̀ gbìyànjú láti gba ara wa lẹ̀ ká la ìbírèjì ara wa kó lè ní lọ́wọ́ àwọn ọmọ ìka ọmọ ìka ọmọ yìí wàláì tó bá jẹ́ pé ayé wa nìkan ni wọ́n gbà lọ́wọ́ wa ni kò bá rọrùn fún ẹgbẹ́ pé ó rọrùn ẹbí tí wọ́n lè fi pa àmọ́ tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ rẹ kọjá bẹ́ẹ̀ wọ́n fẹ́ gba àlùkí àmọ́ lọ́wọ́ rẹ wọn ò fẹ́ kí yóò lẹ́sìn orí wa àti kéèyàn kú báyìí nípa ẹ̀ sọ́mọ́ sí sọ́mọ́ sí wọn àbáyé fún yàn tí wọ́n fẹ́ ti pẹ̀lú owó tán sí mi. so ọmọ nìyẹn gbọ́dọ̀ wá ronú kó ronú sí ara rẹ̀ ibi Allah subhanahu wa ta'ala yìí ọba tó dá wa ó ti yànnà kó dáàtì ní owó tá à ń wá ó ti yànnà rẹ̀ kalẹ̀ fún Allah subhanahu wa ta'ala ló mà tó fi rí ó sì rí nítorí pé àti tí ó bá kúrò ní tán àti kìrì ní kò láyé àti láti kìrì bá pé bá jẹ́ tán tòkí wá dáhùn wá dààmú ara wa táwọn wá lọ ọ̀nà haram sí àlejò ní ká máa lọ ọ̀nà halal máa lọ ọ̀nà máa ṣe bísẹ̀sì àwọn oníyàrá tí a ń sọ yìí ti báyìí tẹ̀wọ́n wá ní ẹ̀ tọ́wọ́n wá ní ẹ̀ tẹ́kọ̀ọ́ kàdà wá ní ọ̀kadà ẹ̀rí sí àdúgbò tó ké ẹ̀dùn àgbẹ̀ aduke tolóhùnké gbagbá ní wọn gùn aduke tolóhùnké ní wọn lọ lè ṣe ní wọn tẹ ẹran ẹran àmọjọ jáde àmọjọ jáde lè kéré bá nípa ìjọba ní bá ní ní wọn lọ lè ṣe ẹran so àwọn tó wọn fi ṣe ní pé wọn lọ lè ṣe ẹran àwọn ọmọ tí ò gbọ́dọ̀ ní wọn wá lọ ilé owó ẹran fọ ẹjọ owó ẹran tí wọn tà owó máa ń wá tí wọn owó ọ̀kadà náà ń owó rẹ̀ náà ni wọ́n kó wọn tó fi jẹ tó fi mu tó fi kọ́ ọmọ lórí ẹ̀kọ́ tó gbọ́dọ̀ àwọn ọmọ láyìí àwọn náà tó ń iṣẹ́ àláyé anábì ní pé yóò lọ gbó kó wá lọ lè ṣẹ́gi ẹni bá kó wá ju léyìn kó wá tà á kó gbọ́ bàtà rẹ̀ anábì ló lóore fún fún ẹ̀mọ́ sọ̀rọ̀ lọ́wọ́ yẹn lọ kó wá sọ ní bá àti aláàbòsí wọn ní aláàbòsí wọn láwọn ọmọ ìgbà yìí wọ́n sì bẹ̀rẹ̀ àwọn yẹn sì bẹ̀rẹ̀ lọ́dún ìgbà jẹ́ wọ́n sì ní kílà tètè tó bá lọ sí sí òwúrọ̀ gẹ́gẹ́ tó lọ sí òwúrọ̀ bẹ́ẹ̀ náà wọ́n máa ń bàjẹ́ wọ́n tún ta ọ̀dùn ẹ̀dí bá lọ́dún láàrin tó mẹ́wàá tó bá jẹ́ láàrin tó mẹ́wàá sí wọ́n ló lè kó sí orí tó ní ta ọ̀dùn lọ́wọ́ ẹ̀yìn àmẹ́lòmí ò tẹ̀lé ṣiṣẹ́ rárá kí àyà lọ gbé ẹ wà á rí ọ̀dọ́ ọlọ́lágbá tó ní agbára láti ṣiṣẹ́ tó pé àwọn ṣẹ́ sì ti bẹ́ẹ̀ pé bí ọ̀bá kórìíra yóò máa lọ yóò sì mẹ́jẹ yóò máa yóò sì ní iyì nínú ara rẹ̀ yóò láti yóò lágbàlẹ̀ ẹ wà á rí wọn máa sọ fún káàkiri sẹ́ni bá jáde náà lọ́ba kó lè ṣe yóò múra dáadáa yóò múra dáadáa yóò wà nínú wa. tó ní ìṣẹ̀lẹ̀ àyíkọ́ tẹ̀síwá bá débi pé wọ́n ní ìṣẹ̀lẹ̀ yé ṣe báyìí ní ibi ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ tí wàá ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ kó tán dáadáa ẹgbẹ́ ilẹ̀ ìsìlámù yìí yọ lára wọn. wọ́n yẹ kó ìjọ kan lè gbé lójú ẹlòmí ẹ̀dọ́ àwọn kan wà ní unity ní oṣù gbẹ́ra lọ́sọ̀kú ìgbẹ́ ìkàlókù dé owó ẹ̀jọ̀ àwọn tó sì wà nígbẹ́ ìkàlókù àwọn boys by àtúntì ní mí ní àbá ẹ̀sẹ̀ akàlókù rẹ̀ mi lọ́wọ́. tó kó dáa wà bẹ́ẹ̀ nu bí ó sì máa tọrọ lọ́dọ̀ àwọn èèyàn nu ọwọ́ adúmẹ̀fà ti ilé fi súnmọ́ bẹ́ẹ̀ kí ló ń ṣe òótọ́ lọ pé ẹlòmí ò lọ dúró síbi fámásì sísá rẹ̀ nínú àwọn arógùn sẹ́gun tó kọ́ pọ̀lọpọ̀ àwọn arógùn ní sinai àwọn tó máa ní àwọn tó yẹ pé àánú wà lára wọn ni torí pé bóyá òkú ara yìí sì ó rẹ̀ nìkan fún ní jẹ́nẹ́rà yìí bí ẹ̀rọ kan náà gbàgbà ni ọlọ́wọ́ ṣe kí ni ọlọ́wọ́ fún èèyàn ìlàlàbíà ẹ̀ sàánù mi òun náà wọ́pẹ́ àjọ àtúnṣe káàkiri náà ọ̀yà gbà wọ́n ti máa àwọn tó máa lọ lè kó sí tó máa lọ lè dé bẹ̀rẹ̀ yẹn bẹ̀rẹ̀ bá wọn. ìṣòro àwọn tó bá rí sí yàrá ìrẹ́pìsọ̀lá wa ni sọlá ó ní ká tẹ̀lé ká jìnà sí àwọn àtọ̀rọ̀ bá rà káàkiri

àwọn sáláì tẹ̀ ìjọba ìta àti ti sáláì lóṣù ọlọ́kadà tó sọ fún oníṣẹ́ òṣìṣẹ́ ìjọba tó ń jọba pé ẹ̀ ẹ̀ tó yẹ pé wọ́n ti prógámù yìí sí ó ní ó ní ilé ẹni náà ẹni bá mẹ́sì àwọn sì máa rí pé ọlọ́kadà ọlọ́kadà wọn máa ń tẹ̀wọ́n lóun fẹ́ fẹ́ ọmọ nígbà ní sinmi àti á ìrẹ̀lẹ̀ ọlọ́kadà ẹni tí sẹ́ni ní sí ìwé ọmọ rẹ̀ ọlọ́kadà yìí sì ní kó ti wà ní sí bóyá lẹ́yìn ìgbà tó bá jẹ tán tó bá kú tán tó bá tí ó wọ̀ tán yóò sì tún máa dájọ́ one thousand two ẹ̀dínmá ọ̀nà tó ń pèlú ọ̀kadà láti ẹ̀yìn sí yóò sì máa kọ́lé láìyáwó ó kọ́lé ju ọ̀kadà rẹ̀ ẹ̀dínmá ẹni tó ti rà lọ pé a òṣìṣẹ́ ìjọba fẹ́ fọmọ àmì fún ibẹ̀ tó yẹ pé ìyàwó kiri lọ́dún kan ní kíkà ẹ̀dínmá ìgbésẹ̀ bẹ́ẹ̀ lọ́rẹ̀ lórí àmọ́ látara pé kẹ́ni ká máa kórìíra ẹ̀dínmá ká máa kórìíra ṣẹ́ kan ìgbà èmi àwọn ti lọ sẹ́yìn èmi máa ń rẹ́lẹ́ yìí òdìbò àkọsí òun náà ló pàdé kí ni táàbí máa kó sí gbogbo wàhálà yìí àwọn àgbọ̀rọ̀ kórìíra ṣẹ́ bá ti ṣe aláàyè ẹ ilẹ̀ yìí láti ti kórìíra sábà dé ìlú ìwé ìdáhùn náà ọ̀gbẹ́ wọn ti lò ẹni táwọn lè ti lé sí pé bọ́lá wa alúwa ti lẹ́sẹ̀ sí tó bọ́lá kò sẹ́ni owó sí wa bọ́lá ní kíní kan ṣe kò sẹ́ni owó sí wa kí lẹ́mọ̀ ti ṣe lọ́wọ́ ẹ̀ iṣẹ́ tá a lè ṣe lẹ́yìn àwọn ṣe lọ́wọ́ wọn fọ́ tọ́lẹ́ẹ̀tì ẹ̀dùn àwọn ẹlòmíì tọ́jú ẹlòmíì máa ń tọ́jú arúgbó ẹ̀dùn lágbó lẹ́yìn tó tọ́jú arúgbó rẹ̀ tó àlẹ́ tọ́jú arúgbó èkó ẹ̀dùn àwọn ìṣẹ́ tó yé nítorí owó ẹ̀dùn àwọn ìṣẹ́ ọ̀dọ́ ẹ̀ ó ní táwọn máa ń ṣiṣẹ́ ìgbà ẹnu lẹ́nu ìwé ó lóun ṣiṣẹ́ nígbà bí àwọn òṣìṣẹ́ fún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ kí ni kí ni oúnjẹ ní iṣẹ́ ìdọ̀tí ká máa fọ lẹ́lẹ̀ ó láwọn mi fún wọn lè lọ pátí òun ṣe ń lọ fún tí lọ́mú tí yó ẹ̀rù ló fi kálẹ̀ lọ́wọ́ ẹni àwọn náà làwọn fọ gbogbo lẹ́lẹ̀ lọ́tẹ̀lẹ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ìwé lóògbé ni tí wọ́n adé láti gbé èkó àwọn ní ìyàwó tó wà ní èkó dé ẹlòmí tó máa ma bínú tó bá kò fi kàn án ṣe síbi ẹlòmí tó máa ma lọ lókùn lórí ẹ tó bá kò wúlò láti tó ti wà ní èkó kí ọmọ ti ń ẹ̀dí bá rẹ̀ sí tó káwọn náà bí ẹ̀dí bá ti ní ajé aníṣẹ́ lápá ẹ̀dí bá rẹ̀ sí kò sí ní jẹ́ iṣẹ́ àpá ẹ̀ bá ti jẹ́ bá ti ṣe kí ló ti bá ti ṣe àpá bẹ́ẹ̀ lọ rẹ̀ pé sùkúù ló ti kọ́ mọ̀ àwọn àti sùkúù bá lè ti kọ́ mọ̀ àwọn ìlànà iṣẹ́ àpá ló lọ ilé ẹgbẹ́ wáyé ti kọ́ mọ̀ àbí kọ́ mọ̀ nílé fún mi àwọn àti iṣẹ́ àpá wọn ní òun àlejò lónìí àwọn àmì wá pé òfẹ́ wá kí òfẹ́ wá kí ká òfẹ́ yẹ ọ̀dà sọ́nà dá òun ṣáà kó ṣe kó bá lọ eléyìí fèsì sẹ́wọ̀n ẹ̀dọ́ àbẹ̀sì fèsì sẹ́wọ̀n tó bá ti fẹ́ san pé sẹ́mẹ̀ ní iṣẹ́ àárọ̀ mi lọ́tò ṣe wọ́n ti fẹ́ pé iṣẹ́ túláàdì náà iṣẹ́ àárọ̀ mi iṣẹ́ tó yẹ kí ìmọ̀ ṣe iṣẹ́ tó yẹ kí ìyẹn ṣe so àwọn tá àwọn tí wọ́n ń lọ bẹ̀rẹ̀ náà so a bá ti bẹ̀rẹ̀ tó bá ti pàdé lágbo yẹ sí níṣẹ́ tí wọ́n náà fi nǹkan sí ọ́ tó pé pé ọba tó dá ọ fúnra rẹ tó lálàá tó sàkáàkà níbi yóò ṣe tó fẹ́ sáàkù tó ṣe é ti rárá òdìbò àti gbogbo ẹgbẹ́ tó fẹ́ ṣe ayé rẹ ṣé ní wọ́n tó ṣe sọ wọ́n lẹ́yìn rẹ̀ tó ṣe kí àtàlẹ́ mi jọ ṣe àbí ẹ̀kọ́ tó lọ sí tó lọ sí lọ ẹ̀ tó tẹ̀ lọ́rọ̀ ọmọdé má tó lọ́rọ̀ ọmọ ara sábà ti máa mi yòó wájú àwọn ọmọ tó ti bá ń pa wá dáadáa mẹ́lẹ́ tó padà wá sí ọ̀la ẹ̀ tí ò bá wá wá tẹ́sẹ̀ tó máa wá wá tẹ́sẹ̀ wọ́n wá di èèyàn yẹpẹ láwùjọ látàrí ní fún àtọ̀rọ̀ owó ẹ̀ wọ́n mọ̀ tọ̀rọ̀ lọ ẹ̀yìn tó wá ní tọ́wọ́dá ágbòsíbá ágbòsíbá ti máa náà tó wúlò àwọn ọ̀gá yìí lápò inú ọ̀nà tí ṣètàní máa gbà òun náà tẹ̀lé kí ṣètàní máa tẹ̀lé kó máa kọ́ àwọn olóògùn lóògùn àwọn ẹlẹ́gbọ́n onídá kó máa kọ́ wọn nídá láti gbé níbi láti sí àwọn èèyàn lọ́nà abẹ́ Allah subhanahu wa ta'ala kó wọ́n sàfi ẹsẹ̀ wa lé ojú ọ̀nà tó tọ́ gbogbo àwọn ète ṣètọ́ọ̀nù gbogbo àwọn lànà rẹ̀ gbogbo àwọn gbóró owó tàbí ní máa jẹ fún yàn tí Allah subhanahu wa ta'ala kó mọ́sà máa la ojú wa kó já máa rí pé a ète ìsúlélé yìí kó máa gbé wa jìnà sí innahu waliyyu dhalika wal qadiru alayh hadha wa sallallahu ala nabiyyina muhammad wa